نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <clears throat>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 ó tún ṣe wá ní ẹni tí yóò ní ìkúlíkàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ tí kìí ṣe pé ọ̀rọ̀ ayé náà ni musa máa wo kókó mọ́ kókó mọ́ ní gbogbo ìgbà sọ adúgbò fún ọlọ́run ọba látara pé ó ṣe lọ́rùn fún wa di àsìkò yìí ṣùgbọ́n kan náà ọ̀dọ̀ ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n mú ètò yìí lọ́wọ́ kọ́lọ́run bá kí ó ṣe àlékún àmójútó ọ̀rọ̀ tí wọn náà kọ́lọ́run bá kí ó fi gbogbo tí Abu Jamila Nasruddin Ali Jabata òkè ọlọ́run bá kó bá wa ṣe àlékún dáadáa fún gbogbo àwọn tí a wà lórí ìjòkó lápapọ̀ náà ni ní ìlú ẹni kankan kalẹ̀ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nǹkan tó ń jẹ́ topic náà ni mọ̀ọ́dún náà ni ó kálukú wá ti gbọ́n yẹn pípé al-inhiraf asbabuhu madahiruhu. وعلاج الانحراف ìtàlẹ́fún ní ìtumọ̀ nínú èdè Yorùbá òun náà ni ìyẹgẹrẹ ìyẹgẹrẹ àbí kátólí al-inhiraf àìdúró déédéé àìdúró bó ṣe yẹ kéèyàn dúró nínú ẹ̀sìn kí ni ń fà á kí ni àwọn nǹkan tí yóò máa létí yóò máa pé nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ bákan náà kí la lè ṣe tá a fi bọ́ nínú ìyẹ̀gẹ̀rẹ̀ yìí tí ẹ bá ń wo àwùjọ mùsùlùmí ní àpapọ̀ èyí ò rí gbọ́ yí pé ó tá ń pè ní ìyẹ̀gẹ̀rẹ̀ yìí ó pọ̀ ní àwùjọ mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jọ́sìn fún ọlọ́run ọba tó láwọn ń ṣe islam wọ́n ti pa islam yìí ní ojúdà ó ti yàtọ̀ sí ìdí Ànábì sallallahu alaihi wasallam tí ó fi kalẹ̀ fún wa ní àwùjọ kódà tí ẹ bá wo àwùjọ míì àwọn kankan tí ń tí ń ṣẹlẹ̀ níbẹ̀ tí ẹ bá sọ pé sí ìsìláàmù náà lélẹ́yìí àwọn yóò sì máa báyàn jà tí nǹkan yẹn sì ṣe ojú jẹ́ ìsìláàmù kódà nínú ìlú táwa náà wà yìí tí ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn rárá àwọn èèyàn ti dà pọ̀ mọ́ Islam ṣẹ́rí al-inṣiraf tá à ń sọ yìí kọ́dà lómi ò tún mọ̀ pé òun ti ti wà mùlẹ́hárì fóun ti òun ti yẹ gẹ́rẹ́ yóò tó máa sọ pé ẹ̀sìn tá à ń sìn yìí á ọlọ́dún káwọn kú lérí rẹ̀ so níbi tí ìnìṣẹ́lọ́ fún ojú tó dájú pọ̀ dé táwọn èèyàn dá àmọ́ dé nínú èdè lárúbáwá tábání al-inhiraf bí máa ń na al-maylu an shay'in à ń ṣe ìpè òun ni kí ìhun gún rí kí ìhun ṣẹ́ rí kó níbi nǹkan kan téèyàn ń ṣe àbí níbi kan téèyàn ń lọ kí ìhun ṣẹ́ rí ìpè yìí gbàbẹ̀ mọ́. وإذا مال الإنسان عن شيء يقال تحرف والحرف téèyàn bá ti kó níbi nǹkan àwọn alárúbáwọ̀ sọ fún pé tàhárọ́fà wọn hárọ́fà ipe ẹni yìí ó ti gún rí ó ti ṣẹ́rí kò níbi tó wà nínú àwọn ma'ajim sábàlọ́wọ́ mu'jamul wasit bàtó ń ṣàlàyé inharafa ó ní mẹ́lá ànìlẹ́rìntìdà ó ní kéyìn ó ṣẹ́rí kò níbi ìdúródédé kí ọmọ dúródédé má kí ọmọ dúró tọ́ bó ṣe yẹ kéyìn ó dúró kó tọ́ bẹ́ẹ̀ wọ̀lẹ̀hìn ìrọ́fù ìdá ìlẹ̀mọ́ ìdè àmọ́tàbá ní ká máa wo pé lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì kí náà ń pè ní ìyẹ̀gẹ̀rẹ̀ والميل عن الالتزام والتدين والاستقامة هنا ني كن يقولي كوني بي الدنيا ميسي والتدين المويس لوا والاستقامة ìfẹsẹ̀rin lẹ̀ lórí ẹ̀sìn kí wọ́n wá ṣẹ́rí kò tó ṣe pé ó ti dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí mùsùlùmí tí wọ́n bí sínú islam tó yẹ kó jẹ́ pé in tó yẹ kó máa ṣe náà ni ìdúró dédé àmọ́ tí ìyẹ̀gbẹ̀rẹ̀ ti ṣẹlẹ̀ sí irú ẹni yẹn wọ́n máa ń pè ní munharif ẹni tó ti yípo lérí òdodo wọ́n tún mú tààrífù mi wá wípé al-inhiraf. لزوم خلاف طاعة الله والرسول في جانب من جوانب الحياة هناك يدون ما خلاف الطاعة إما يبقى يتلاش يلون إما يتلاش يلون وتوادون ما يتلاش يلون وباهم إن يتلسنا النبي صلى الله عليه وسلم وتوادون ما أبي ní tiẹ̀ tí kọ́kọ́ ń ṣe nígbà kan ọwá tó ń pàtì pípa tí wá pàtì ń òun ni wọ́n ń bá lọ irú ẹnìyẹn á sọ fún pé ó ti ní ìyẹ̀gẹ̀rẹ̀ ẹnìhìrọ̀ ní ẹgbẹ́ kan ìyẹn ní pé lábala kan nínú àwọn abala ìṣẹ̀mí ayé èèyàn ó túmọ̀ sí pé pẹ̀lú tàárífù yìí kò síbi tí ìyẹ̀gẹ̀rẹ̀ tí ó ti lè ṣẹlẹ̀ síyàn ó lè ṣẹlẹ̀ sí ẹ nípa ọ̀rọ̀ àkídà ẹni pé tawhid tí a máa ń díṣẹ́ mi yẹ̀gẹ̀rẹ́ lè ṣẹlẹ̀ sí ẹ̀ ń bẹ̀ tó ṣe pé èèyàn ti kọ́kọ́ lè mú òdodo lọ́wọ́ nípa tó ní ṣe pẹ̀lú àkídà tó bá sì yá yóò sọ pàtì òun náà ní nígbà kan lẹ́mí rẹ̀ ni ó dúró fífi ọlọ́run ọba yìí yóò ṣí wọ́n yìí mìíràn òun ló máa ń jẹ́ kéèyàn ọbẹ̀ láyé òun ló sì lè pààyàn ìgbà tó bá yálẹ̀ bá máa gbóná wa máa ní ẹsìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yan ọmọ yìí ìlú yìí lé ní wàá wí àá ṣé báyìí náà lẹ ń sọ lánàá pé kò sẹ́ni tó lè pààyàn àtẹ́mi dúró dára lérí kinní yìí ó ti ní ìnìṣẹ́rọ̀ fún wọn ó ti ní ìnìṣẹ́rọ̀ òun náà ni ó dúró lánàá yóò ní gbogbo tó bá ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀ sí ọlọ́run ni gbàtúbà tó dijọ́ kejì lẹ́bà tó rí pé a ah, ó yẹ kí òun sọ́ra rẹ̀ o ayé lé o inhiraf ti ṣẹlẹ̀ tó ń tọ̀hún ní apá kan nínú àwọn nítorí ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid bẹ́ẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ síyàn níbi ìbáadà òun náà ni ó jẹun tó ń mójútó ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa yóò mójútó ìbáadà masha Allah tẹ́lú olùgbé lágbájá ní ìbáadà rèé gbàtúbá ìwọ́ tó súnmọ́ àwọn náà ó sì mọ̀ rí pé lágbájá yìí àá ọmọ ti yí padà òun náà ni ó kírun tán lónìí yóò ṣe àti náfìlà àti ṣe náfìlà ó nira ẹnì ẹ̀rọ fùdínù nípa tó ní í ṣe pẹ̀lú ìbádà òun náà ni máa ń gbààwẹ̀ lọ́jọ́ alamisi ayyamul bid lọ́jọ́ monday ọba yà wà ní àwọn ẹ̀wọ̀n olè sí mọ̀ gbàmọ́ nìsín o so àbíkó ṣe pẹ́ni tó súnmọ́ ló tó wá máa ń rí sí pé ah kí ló ṣẹlẹ̀ òun <laughs> lọ́gbọ́n sànú wa ni ẹ̀nà ìṣẹ́rọ́fù dé náà nù nípa ọ̀rọ̀ ìbádà so bákan náà ìṣẹ́rọ́fù máa ń ṣẹlẹ̀ fi máa yàtà àìlẹ̀kùnrìjá níbi lọ́kùlùkì níbi ìwà gan níbi ìwà bísílẹ̀ tààlà àwọn ọ̀nà tí mo ń gbà ṣẹlẹ̀ ni àwọn tí ń jẹ́ tààrífù rẹ̀ lélẹ́yìí àlàyé tí ń jẹ́ ìní ìrọ́bù náà tá a bá wá padà sínú al-Qur'an á rí àwọn fọ́tò tí olúwa bá fi hàn wá nínú al-Qur'an pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú inhiraf tá lọ lè ń wò lákọ̀ọ́kọ́ nínú suratul Qasas àyà 76 sí 78 a rí bí ọlọ́run bá ṣe fi fọ́tò ìyẹ̀gẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹnìkan olùwàbà subhanahu wa ta'ala قل أعوذ بالله من الشيطان الرجيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعسبة أولي قوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين ọlọ́wọ́ bá ní ẹwọ arákùnrin kan tó kọ̀ rẹ̀ ń jẹ́ Qarun kana min qawmi Musa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ń bẹnu àwọn tó nígbàgbọ́ lára àwọn ọmọlẹ́yìn ànábì Musa ni ìgbà tí Imam Ibn Kathir rahimahullah tí wọ́n ń ṣàlàyé àyà yìí wọ́n ní ó jẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n anabi musa lọ́jẹ́ ní pé nínú fámìlì anabi musa gangan ni wọ́n á ní ìgbàgbọ́ sí anabi musa yẹn pé òun náà ń jẹ́ mùsùlùmí ń jẹ́ mùmìnì nígbà wọn ìgbà tó yá fàbá gọ́ àlẹ́ yìí hìm ó padà kọjá àlà ìyẹn ni pé inhiraf ó ṣẹlẹ̀ sí i wà ataynahu min al-kunuz olúwa ní n tó fa sábà bíi yẹgẹrẹ fún òun náà ni pé a fún ní owó tó ṣe pé owó tó níyì ma in mafatihahu latanu bil uzbati uli quwwatin tó ṣe pé àwọn tí wọ́n ní agbára nínú àwọn èèyàn ni wọ́n máa ń gbé kọ́kọ́rọ́ bí tó ń ti àwọn dúkìá rẹ̀ máa ń tó máa fẹ́ gbé yóò kàwọn lágara ní kọ́kọ́rọ́ lásán pàtó pé kọ́kọ́rọ́ lásán iná ni àwọn tí wọ́n jẹ́ alágbára yóò ní wọn lára láti gbé kátó wá ní báwo ni owó nǹkan ṣe wá lè tó yẹni pé ó ní owó yìí owó yìí bùháyà ìdíkọ́lẹ̀lẹ̀ òkọ́ òmùhù ó wá bẹ̀rẹ̀ sí ní fi owó yìí yọ ayọ̀kọ̀rá ẹni tó ṣe pé ẹni tó nígbàgbọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ ń yọ ayọ̀pọ̀ra débi pé àwọn tí wọ́n ń jẹ́ àwọn ìjọ rẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n sọ pé la tafrah inna Allah la yuhibbul farihin bí máa ń yọ ọmọ ọlọ́wọ́n bọ̀ fẹ́rẹ̀ tó bá ń yọ ayọ̀pọ̀ra wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe wá sí pé fọ́pítàkì fíìmà ataka Allahu ad yẹn ni pé nítorí wọ́n bá fún ọ yìí wá alìkìyàmà níbẹ̀ ẹni kí máa fi ṣe dáadáa alìkìyàmà ní kò fi wá wala tansa nasibaka min ad-dunya má wá gbàgbé láti ṣe pé wọn náà ó ṣe tí ó ń jẹ́ àǹfààní fún wọn náà lé ayé wa ahsin kama ahsana Allahu ilayk ṣe dáadáa fún àwọn èèyàn gẹ́gẹ́ bí Ọlọ́run bá yẹ ṣe dáadáa fún wọn náà wala tabghil fasada fi owó rẹ̀ yìí ṣèbàjẹ́ inna Allaha la yuhibbul mufsidin torí pé olúwọ́bọ̀ fẹ́ràn ẹni tó ń ṣèbàjẹ́ ìgbà tí wọ́n sọ̀rọ̀ yìí fún ẹwọ bí tí inhiraf rẹ̀ dé wọ́n sọ fáwọn tí ń bá sọ̀rọ̀ pé qala innama utitu ala ilmin indi awalam ya'lam anna Allaha qad ahlaqa qad ahlaka min al ma huwa ashaddu minhu quwwatan wa akthar jam'a ولا yus'alu an dhunubihim al-mujrimun ó ń sọ fáwọn èèyàn pé innama utitu ala ilmin indi kíkẹ́ à owó tí mo ní yìí mo mọ́ bí mo ṣe ṣiṣẹ́ rẹ̀ ibi mọ́ mọ́ ọ̀nà tí mo gbà tí mo fi wá owó ẹ̀ lè mọ́ sí mi pé báyìí kì í ṣe náwó mi sọ fọ́tò alákọ̀ọ́kọ́ bí ṣe máa ń ni pé Kana yẹn káànà mi ń kẹ́ omi Musa òun náà wà nínú àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ sí anabi Musa àmọ́ padà yẹ ó ní ojú ọ̀nà tí anabi Musa ti ọ̀là kárẹ̀. tabatulọ lè wo ọ̀rọ̀ míì nínú Nahl aya one oh bá tó ń ṣàlàyé fún wa bí yẹ̀gẹ̀rẹ́ ṣe máa ń ṣẹlẹ̀ olúwa ni man kaffara billahi ba'da imanihi ẹni tó bá ṣe kèfèrí lẹ́yìn ìgbà tó ti ní ìgbàgbọ́ torí pé mùmíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá lọ ní ìgbàgbọ́ wọ́n padà wá lọ lè di kèfèrí olúwa ni àwọn tó lè ní ẹskíwùsì lọ́dọ̀ mi yẹni pé kí ti kọ́kọ́ jẹ́ mùmíní kí wá dán nǹkan tó jẹ́ nǹkan kèfèrí wọ̀ kó dán wò òun náà ni illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman ẹni tó ṣe pé wọ́n jẹ́ ń pa láti ṣe nǹkan tí ń jẹ́ kèfèrí ni ọwà ṣe àmọ́ ọkàn rẹ̀ ìgbàgbọ́ ló wà ń bẹ̀ olúwa ni walakin man sharaha bil kufri sadran àbẹ́ tó ṣe pé ìgbà tó nígbàgbọ́ tán ọtẹ lọ́rùn ó mọ̀ọ́mọ̀ ló fi lọ ṣe kèfèrí ọlọ́run ní fa alayhi ghadabun min Allah ọlọ́run ní èmi ọlọ́run ọba ìbínú sórí ẹni bẹ́ẹ̀ walahum adhabun muhin ìyá tí máa ń sọ ní di èèyàn yẹpẹrẹ náà ni ó ṣẹlẹ̀ sí ẹni ọ̀hún ẹni pé àyà yìí náà òun náà ń ṣàlàyé pé ẹni tó bá ti kọ́kọ́ ní ìgbàgbọ́ tó wá yí kò lórí ìgbàgbọ́ òun yẹni pé tó ní inhiraf tó bá kẹ́nà Suratul Kahf olúwa bá tó ń ṣàlàyé fọ́tò àwọn kan nípa tí wọ́n yẹ kó lérí òdodo olúwa ní wadrib lahum mathala rajulayn ja'alna li ahadihima jannatayn min a'nabin wa khafafnahuma bi nahlin wa ja'alna baynahuma zar'a olúwa ní àwọn méjì kan bẹ àwọn méjì ọkùnrin méjì ni wọ́n ẹnìkan nínú wọn ọlọ́run wá fún ní ọgbà oko méjì ó ní oko láńlá méjì tó ṣe pé ọgbà oko rẹ̀ ń àwọn nǹkan èso tí yẹn máa nídìí nínú oko ó kún bẹ́ẹ̀ bámú ti ń jẹ ọrọ̀ fún un kọ́dà kìí ṣe lásán wà fàjẹ́nà khilalahuma nahara bí tọ́lọ̀ kí ẹnìyẹn dé omi ní máa ń ṣàn bẹ̀ fúnra rẹ̀ kìí ṣe kí bọ́yá òun lọ́ẹ̀sẹ̀ ń wá omi tí ó máa fi fọ́ oko rẹ̀ wàkánà lẹ́hu thamarun ó wá ní àwọn èso tó pọ̀ nígbà tí wàhálà bẹ́ ṣẹlẹ̀ sí faqala li sahibihi wa huwa yuhawiru ó wá kọjú sí ẹnì kejì rẹ̀ ó wá ń sọ fún pé ana aktharu minka malan wa a'azzu nafaran mo lówó jù ọ mo pàtàkì jù ọ èmi mo jù ọ kó gbọ́ ọ̀nà mo fi jù ọ so inhirafu ti bẹ̀rẹ̀ nú o wadakhala jannatahu ìgbà tó tún dé ọgbà oko rẹ̀ wa huwa zalimun li nafsihi ń ṣàbòsí torí ara rẹ̀ kí lábòsí tó ṣe ó ní ma adhunnu an tabida hadhihi abadan ó ní ìgbà pé oko yìí lè parẹ́ mọ́ ó ti kọ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ wọ́n ní ìròpókomi yìí ọ̀ parẹ́ mọ́ wàmẹ́ àdúnnù sáà ẹ̀tẹ̀kọ̀ ìmà bákan náà ọgbà pálí kìyàmù dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní yorùbá ọdá mi lójú àkìyàmù lè dé mọ́ ó ní wàlá ìrùdìtù ilà rabbi làjìdánà khayran minha munqalaba kódà tí n bá tó padà sọ́dọ̀ náà tí n bá kú dáadáa oore ní ìtumọ̀ jayé lálùkìyàmù náà ni ìmọ̀ jayé wájú ọlọ́run ni ẹ̀rí àyà mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí inú suratul Qasas inú suratul Nahl àti inú suratul Kahf olùwàwà subhanahu wa ta'ala ó fún wa ní àwọn àpòjúwe bí ìyẹ̀gẹ̀rẹ́ ṣe máa ń ṣẹlẹ̀ síyàn káwáwò asbabul inhiraf kí ni àwọn nǹkan tí máa ń ṣokùnfà ìyẹ̀ kó lérí òdodo tí ó jẹ́ kéèyàn orí bí lòdodo má lẹ́yìn ìgbà tí ó bá ti hàn síyàn àkọ́kọ́ ni táwọn afẹ́sì máa ń kà ṣókò dúnìyà kí yóò nífẹ̀ ayé wàjámùí kòtọ́mìyà kí yóò fẹ́ràn àti kó àwọn adùn ayé jọ kí yóò fẹ́ràn ayé ẹni tí ìfẹ́ ayé bá ń bẹ lẹ́mìí rẹ̀ púpọ̀ jù àti kó ọrọ̀ ayé jọ ó ń tọ̀hún tó bá ń dúó dédé yóò padà yẹgẹrẹ kó lè rí dúó dédé o torí pé kí ni ayé ni òun ìbáyàn ṣèmọ̀ràn ìfẹ́ ọlọ́run ọba ntáyé máa ń báyàn ṣèmọ̀ràn olóòrùn bí yóò ṣe jìnnà sí ọlọ́run ọba ẹ̀rí pé tá a bá lọ lè wo àwọn àyà Qur'an lóríṣiríṣi ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ ń ṣàlàyé ayé fún wa ní ọ̀nà tó ṣe pé àwa gan-an afẹ́wò pé áá tí báyé òun ṣe rí nì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala níbò míì ó fi ìṣẹ̀mí ayé yìí ó fi wé gẹ́gẹ́ bí ewé tó tutù tó ṣe pé ẹni tó gbìn yóò fẹ́ràn rẹ̀ pé á ewé ìmọ̀ tutù olúwa ní tó bá wáyá yóò padà di nǹkan tí ó gbẹ̀ẹ́ tó bá gbẹ tó padà di nǹkan tí ó jóná tó ṣe pé ẹni tó gbé nǹkan yóò padà kórìíra rẹ̀ bákan náà olúwa subhanahu wa ta'ala ó tún ṣàlàyé ayé fún wa ní àwọn ọ̀nà oríṣiríṣi iná ìtọ́lọ̀ bá ń bú àwọn kèfèrí ara tí wọ́n fi ń bú wọn òun ni pé wọ́n pàtàkì ayé ó ní bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa olúwọ bá ní àwọn kìfìrí ayé jọ wọ́n lójú tukfiruna al-hayata ad-dunya bẹ́ẹ̀ sì ni wal-akhiratu khayrun wa atqa ẹni tí ayé bá jọ lójú àti lè mú ẹ̀sìn ọlọ́wọ́n ọba dúró gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní kó mú dúró lè torí pé kí ni ẹni tó bá fẹ́ ṣayé kò ní kọ ọ̀nà kan láti fi wá owó láti fi wá ipò láti fi wá iṣẹ́ so látara pẹ́lú mi ń wáyé kiri wọ́n ni àá sórí tó wá ń wá yìí ó rọrùn láti rí àmọ́ tó bá ti dọ́rọ̀ lágbájá sádọ̀bálẹ̀ fún un tó bẹ lè ṣe báhùn kò ní fún oníṣẹ́ òun yóò lè ọpadà ní o ẹ sì ra òun yẹ̀tọ́ ìpáranú ọ̀rọ̀ tí bá ń sọ tí bá ń ṣẹlẹ̀ ní ma fi ń sọ̀rọ̀ ẹ sì rí ẹni tó kóhùn náà jẹun tó mú ẹ̀sìn ọlọ́wọ́ lọ́wọ́ yóò ní ṣe bí kúkú rẹ̀ lásán náà ni ah, àwọn afá kú ní ìtìláàfù lérí rẹ̀ àyínkúlẹ̀kùn ah, kódà ìwáyé ẹlòmíì ẹnu kó fẹ́ fẹ́ yàwó lásán kó fẹ́ fẹ́ yàwó àwọn iléyàwó sì ní ànígbà àbíkó kúnlẹ̀ ọdún ní kó ṣe kankan sọ àwọn kan wọ́n lọ lé tẹ̀lé ara wọn jẹ́ńjọ́ kan àwọn tó máa ń sọ pé ẹmu díẹ̀ díẹ̀ ẹmu díẹ̀ díẹ̀ ẹmu díẹ̀ díẹ̀ ìtumọ̀ ẹmu díẹ̀ díẹ̀ wọ́n ní pé ẹmọ ìsìn mẹ́lẹ́ wọ́n aláwọn fẹ́ lọ lè fẹ́ yàwó àwọn iléyàwó wá ní pé àwọn kan lè jíyìn fún wọn pé wọn ọmọ ní fún yín lọ́rọ̀ yìí ẹ̀yin tó ti mọ̀ pé ìkúnlẹ̀ yìí àwọn kan wá ní ẹjá lọ àlọ́ lè kúnlẹ̀ ni bàtọ́ débẹ̀ wọ́n sì kúnlẹ̀ wọ́n ní ẹmọ́ kúnlẹ̀ fún wa ìrọ́lẹ̀ ń pa ìrọ́lẹ̀ ń pa àni irọ́ àwọn ọmọ kúnlẹ̀ àṣẹ́bísọ́kòtò yìí ni ò tó lẹ̀ yìí òpùrọ́ ni yí ṣe nǹkan wọ́n kúlẹ̀ wọn ọ̀rẹ́dì wọ̀n ìsún fún wọn ní ìyàwó òun náà so òun ni pé tí yàn bá fẹ́ràn ayé púpọ̀ èyí ó padà yẹ̀gẹ̀rẹ̀ lérí òdúró tí yàn bá wà so náà ni ayé yọ gbọdọ̀ jòyàn lójú kọjá àlà torí pé kí ni àwọn ọ̀nà oríṣiríṣi tí ó fi yé wa báyé ṣe máa kọ́nà ọlọ́run bá sọ fún mi onímọ̀ kí á náà yorí ìdúnà ẹ̀yà tẹ̀ man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nurid thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura olúwalẹ̀ tí fìtínà rẹ̀ bá pọ̀ nípa ayé yuridu al-ajila tó ṣe páyé ní sàmà wákàkiri ní tiẹ̀ ọlọ́run ni ajjalna lahu fiha ma nasha'u in ti wọ́n àwà fún àmá kan lójú fún kíákíá náà ni tó bá wáyá thumma ja'alna lahu jahannam ẹni wọ́n padà wá lọ lè ṣẹ́rí sí inú náà ni yaslaha madhmuman madhura tó padà kò di pé yóò padà di pé yóò wá jóná yóò wọná yóò di ìrìn ẹ̀yẹ so ni pé nínú tí máa ń fa wàhálà fún yàn al ìfẹ́ràn ayé ni ẹni tó bá fẹ́ràn ayé púpọ̀ jù kò ní lè lo nìkọ́ọ̀bù lóbìnrin onílé lò ó onílé bojú ní ẹ̀bá fẹ́ràn ayé pọ̀ jù torí ó ti máa fìlà káyìí ya àwọn nǹkan kankan lẹ̀ pé a ìpè yìí nìkan bù yìí kò ní jẹjẹ kí n lè ṣerú iṣẹ́ báyìí so bẹ́ẹ̀ sì ni tiẹ̀dẹ́ tó bá fẹ́ràn ayé ìfẹ́ràn ayé kò ní kéèyàn láyé bẹ́ẹ̀ sì ni kéèyàn wá kórìíra ayé yìí wò ní tí ọlọ́run bá ní yóò láyé kọ́mọ̀ ni torí táǹpẹ̀ láyé òun náà ni kéèyàn ní owó kéèyàn ní ọlá fẹ́ wà nínú àṣẹ kí oríṣẹ́ gidi gẹ́gẹ́ bí àti gẹ́gẹ́ bí ayé òde òní yìí ńlápàjá ó ti ríṣẹ́ ńlá ìlà ìlàláyé ọlọ́run ti wá kẹ báyìí so gbogbo àwọn kìíní yìí ìṣẹ̀sìn wàláhì kò ní kí ọmọ ni bẹ́ẹ̀ sì ni àìṣẹ̀sìn kò ní kó ní so àìmọye ẹlòmíì tó ṣe pé wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọn ò fẹ́ràn ayé tọ́lọ́ ti wá ń ti ayé sí wọn tọ́lọ́ ń ayé sí wọn tìrú àwọn yìí lẹ́mọ̀ rí wọn lẹ́mọ̀ ṣe mọ̀ pé ah tí ìyàn ló lówó lọ́wọ́ tó báyìí ló ìtún mójútó ẹ̀sìn báyìí tó owó sì mọ fìtínà ara rẹ ipò owó ni wọ́n wá kiri òun sì ní lẹ́sìn so òun ni pé ìfẹ́ràn ayé ayé lọ́dọ̀ ẹlòmíì òun náà ni kó bímọ ayé lọ́dọ̀ ẹlòmíì nù kọ́lá ẹlòmíì ayé lọ́dọ̀ ẹlòmíì kọ́ fẹ́ yàwó ni ah kutu wa bọ́ sáyé nìsín tẹ bá rí àwọn tó fẹ́ bí tẹ bá rọ́kọ tó ní ah so ẹni tó bá ti rí báwọn tó yẹ pé tó sàjọ lójú náà láyé ó ń tọ̀ wọ́n padà yẹ ara òfà tí máa ń fa ìyẹ̀kú lérí òdodo nù bákan náà ara tí máa ń fa ìyẹ̀kú lérí òdodo hubbu muwafaqati nnas wa talabi ridahum kíyàn ó nífẹ̀ẹ́ pé mo fẹ́ máa ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn mo fẹ́ bá àwùjọ mu mo fẹ́ bá àwùjọ mu ìfẹ́ rí ni pé wá ń yàtọ̀ láwùjọ àbí nínú mọ̀lẹ́bí wa kán rí ni yàtọ̀ gá wọ́lọ́wọ́lọ́ lè nínú gbọ̀n báyìí ah wọ́n náà wọ́n ká sókè sókè báyìí ta ní ṣe bẹ́ẹ̀ nínú mọ̀lẹ́bí wa ẹni tó bá ti fẹ́ràn rú nǹkan báwọn kódà ti bá ni pé ah òótọ́ mọ̀ nìyí ẹni tó bá ti fẹ́ràn tọ́lẹ́bì rídọ̀n nas ipe mo fẹ́ rí ìyọnu àwọn èèyàn mo fẹ́ káwọn èèyàn fẹ́ràn mi fẹ́ káwọn èèyàn fẹ́ràn mi ó ń tọ̀hún yọ padà yẹ kó lé lòlò kódà tó bá ń bẹ lérí òdodo tí o bá ti rí òdodo gan ó ń tọ̀hún kò ní rí náà òdodo òun ẹni tó bá ti fẹ́ràn ẹ̀yìn ẹ̀rí pé tó bá ń gbé láwùjọ dáadáa ní àwùjọ bí táwọn èèyàn wà tó ṣe pé wọ́n ń gbógun ti súnà Nabi sallallahu alaihi wasallam ẹni tó bá jó súnà bẹ́ẹ̀ irú àwọn ọ̀rọ̀ yọ́mọ yìí ẹlòmí kò tí ṣe súnà àmú yọ́mọ sọ fún pé á mọ̀kúrúdù lẹ́ ń sọ àmáwọn èèyàn kórìíra yín àwọn fẹ́ràn yín o tí ò ní jẹ́ kéèmì olè tẹ̀lé yín àwọn èèyàn kórìíra ọ̀rọ̀ yín bọ́sí máa ń sọ̀rọ̀ yín ọ̀dà olóró lẹ́ ń sọ àmáwọn èèyàn kórìíra yín lù so irú ẹni tí ń sọ báwọn tóun bá fẹ́ràn pé káwọn èèyàn mọ́ kórìíra àwọn láíláí kò ní ṣe é náà ni kúrò nú èdè àwọn lárúbáwá gan nú òwe wọn wọn ni gáyà ẹni rídọ̀ nas gọ́ọ̀yà tó ń là tó dìrà wọn ni kò ní ọ̀hún wáyọ̀ ní gbogbo èèyàn wàláhì nǹkan kan ní téèyàn ò lè rí ó lè rí báwọn kan bá ń fẹ́ràn rẹ àwọn ó sì máa kólura rẹ báwọn kan bá ń kólura rẹ àwọn ọmọ fẹ́ràn rẹ ó lè rí náà ni anabi sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha olóńgbọ́lọ́dọ̀ anabi anabi ni ẹni tó bá máa ń fẹ́ràn káwọn èèyàn máa fẹ́ràn wọn àmọ́ kọ́kọ́lọ́run kó kórìíra òun ikú ọlọ́run ọbó kórìíra rẹ̀ yóò tó wá ní káwọn èèyàn náà kórìíra rẹ̀ yóò padà dé àwọn èèyàn sí i kódà tó máa ń fẹ́ràn rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ó padà rí pé ah àṣírí ibú ni ọ́ àti ń bá ti wá jẹ́ ni àmì tó bá ṣe pé ó ń fẹ́ràn ọlọ́run ọba kò wá kọ bí káwọn èèyàn kó kórìíra òun ó sì àwọn bí ó ṣe tẹ ọlọ́run ọba rẹ̀ lọ́rùn tó pérú bákan náà tó bá wá yá yóò padà wá ní káwọn èèyàn náà tó fẹ́ràn rẹ̀ sókò lè mọ́ wá jẹ́ níbẹ̀rẹ̀ o àmọ́ tó bá yá àwọn èèyàn padà fẹ́ràn rẹ̀ tó ní pé kéèyàn ó nífẹ̀ẹ́ yìn káwọn èèyàn sá máa ká máa bú mi ká máa bú mi ká máa bú mi ẹlòmíì ìfẹ́ kí bàbá mi ó bú mi ìfẹ́ kí màmá mi ó bú mi ìfẹ́ kí ìyá mi ó bú mi tòun yẹn ni pé ìfẹ́ àwọn èèyàn káwọn èèyàn máa bù wọn ọjọ́ lójú so yóò rí pé fitna pé ah wàhálà eh wàhálà àwọn èèyàn tí wọ́n mọ̀ kó bá yẹn yìí ti pọ̀ jù eégún gbogbo wa gbàtọ́nà wọn bá ń sọ̀rọ̀ bá wọn báyìí Suratul Ankabut olúwa ní wa minan nas man yaqulu amanna ẹlòmíì yóò ti nígbàgbọ́ yóò mọ̀ sọ fóun nígbàgbọ́ pàálù ni wà à ń ṣẹ̀sìn yìí àmọ́ fa idha udiya fillah tí wọ́n bá wà rọra nílára nítorí pé ń ṣẹ̀sìn ọlọ́run ja'ala fitnatan nasi ka'adhabillah fìtínà táwọn èèyàn fún yóò wá dàbẹ̀ kọ́lọ́mọ̀ bá ní jẹ́ ń yá bí ẹni kọ́lọ́mọ̀ bá ní jẹ́ ń yá bí ó ṣe rí lójú rẹ̀ nu irú ẹni yìí yóò padà yẹ gẹ̀rẹ̀ kó lérí òrùn rẹ̀ tí wọ́n ti ń rí fìtínà àwọn èèyàn èébú àwọn èèyàn síbi ẹni pé ọlọ́wọ́n bá ní ń bú ọ tó bá ti rí kọ́lọ́wọ́n bá ní ń bú ọ kódà àwọn tó ń ṣayé gan nínú èdè yorùbá wọ́n ní èèyàn ní bínú ọlọ́run ò bínú ó mi pé àwọn ọ̀rẹ́ èèyàn sẹ́nu tó bó olóṣèlú wa máa wá ṣetán ọlọ́run tí wọ́n máa wá rán àwọn èèyàn níṣẹ́ pé ah ìfẹ́ káwọn èèyàn bínú o ìfẹ́ káwọn rí mi islam tó moderate náà máa lẹ́nu lẹ́nu lóhun ṣe súnà tó moderate sẹ́ni súnà tó moderate ò ní súnà tí gbogbo èèyàn yóò fẹ́ràn kọ́dà lómi yóò mọ̀ ṣe dáwà yóò ní dáwà tó moderate dáwà tó moderate ni pé kò ní sọ nípa ọ̀rọ̀ ẹbọ kò ní sọ nípa ọ̀rọ̀ bídà bí wà ní ṣe rí táwọn èèyàn máa ń fẹ́ tọ́pọ̀rọ̀ àwọn èèyàn máa ń fẹ́ràn òun o ní pé ọ̀rọ̀ àwọn ìjọba amọ̀takùn ìjọba nínú rédíò ni sọ wọn tí bá tí wọ́n ń sọ báwọn inú àwọn ọmọ wa dùn pé ẹ̀hẹ́ wọn sọ wọ́n jù ah, ẹ máa sọ yóò dá máa wọn yìí ní so wallahi azim ìtàn rẹ ní jẹ ni àyíjọ́ kan náà lè mú wa ṣe program tán ní rédíò báwọn ẹnìkan wá pè ní wà ní ẹ̀dákun àti ẹ̀ṣẹ́ lọ́wọ́ ní láìfù níjọun ẹni wá ní ẹ̀dákun ẹ̀yin náà ma bá wa sọ̀rọ̀ àwọn ìjọba tó ń ṣe àbòsí fáwọn aráàlú yìí mo dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni mo ní alùsúnà sọ̀rọ̀ ìjọba lórí rédíò alùsúnà mo kì í sọ̀rọ̀ ìjọba lórí rédíò so bẹ́ẹ̀ sì ni kí o fẹ́ wáyọ̀ nú àwọn èèyàn kí o ti wá wò pé kí làwọn èèyàn fẹ́ lu yí o ní ti ma sọnù sọ̀rọ̀ eléyìí ẹni yẹn tẹ́ bá ti rí kẹmọ̀ pẹ́ nìyí ti yẹ gẹ̀rẹ̀ kó lè rí ètò ìjẹ́ òdodo torí tẹ́ bá wádìí irú ẹni hun wàláhì ẹ mọ̀ pé òdodo yẹ òdodo yẹ àmọ́kàn wo ni pé ń lu yìí nítawọn yóò fi tí kárí àwọn èèyàn lọ́ngì òun ni kí n wá nǹkan tí ó mọ̀ dùn mọ́ gbogbo wọn lápapọ̀ sọ̀rọ̀ eléyìí ara àwọn àpẹẹrẹ tí wọ́n fi rí pé èèyàn máa fi ń yẹ ní orí òdodo ni ṣùgbọ́n ara àwọn ọ̀nà tí ma ń ṣe sábàbí ìyẹ̀kú lérí òdodo òun náà ni tarku manhaji salafi salih kéèyàn ó fi ìlànà àwọn aṣáájú kalẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn sàhábà nábì kéèyàn ní òsìntọ́kàn mi pẹ̀lú rẹ̀ tọ́lànà yìí kò ní rọ́wọ́ tí èmi ti rí àdìsí náà mo ti ráyà kùránì náà ó bá ṣe wù mí ní ṣe gbọ́ yé so ẹni tí ẹ bá ti rí ti ń sọ báwọn kí wọ́n mọ̀ pé ẹni yìí ara àwọn ọ̀nà tí ó gbá yẹ̀gẹ̀rẹ̀ náà lọ gbẹ́sẹ̀ lé òun bí àwọn khawarij àwọn khawarij so tó bá ní ntọ́lọ́wọ́n bá wí ní ntánẹ́bí sọ̀rọ̀ sọ́làmù sọ ni nípa ẹni tí ń ṣe lọ́hun ń pè kẹ́ ẹni tí máa ń ṣẹ̀ṣẹ̀ ńláńlá mọ́pẹ́ kékeré yóò ní kí ni wàlá yasriqu sariqu náà yasriqu wa huwa mu'minun ولا يزني زاني إن يزني وهو مؤمن ولا يكذب كاذب إن يكذب وهو مؤمن ọba ni ṣé ànájú wa gbọ́ ibà wọn kò sí lọ́kẹ̀ mi bẹ́ẹ̀ o o lè onímọ̀ jalè kí mùsùlùmí kọ́ mọ̀ jalè kìí ṣe mùsùlùmí má kí ẹni tí ma mùsùlùmí ti bá ń parọ́ kò jẹ́ mùsùlùmí má mùsùlùmí ti bá ń tí bá ń tí bá ń ṣe sìnà kìí ṣe mùsùlùmí má wà ní ṣé ànábì ló wí bẹ́ẹ̀ kí o ní kò sí lọ́kẹ̀ ṣé àgbọ́yé ànábì ó ti wí báyìí ná wọn ò wá gbọ́yé kàkàkì má sorú ẹni yẹn àwọn ọ̀nà tí yẹn mọ̀ ń gbà yẹn gẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní fíkra takfiriya bí a ní wá ìhà gbogbo ọ̀nà tí wọ́n ń gbà wá àwọn ọ̀nà tí yẹn mọ̀ fi ń ṣe ìpè ẹni tí kìí ṣe kèfèrí ní kèfèrí gbogbo ọ̀nà tó lè kó gbà wá ẹ wúru àwọn Boko Haram kan níbi ìròrí wọn kó gbà pé ẹni tó bá ti ń ṣe democracy àbílù tí wọ́n praise democracy wọ́n nígbàgbọ́ pé ọ̀dà ọ̀dà kèfèrí ni wọ́n irú àkídà àwọn nìsín àkídà àwọn boko haram gangan nù tọ́lọ́ nígbàgbọ́ pé gbogbo ẹni tí bá ń ṣe democracy ẹ wà lábẹ́ rẹ̀ tó bá ti kú òun bẹ́ẹ̀ kó o máa bá wọn jà èyí ṣe kèfèrí kódà kó ní pé kèfèrí ni ọ́ kódà kó lẹ́mìí rẹ̀ kọ̀ pé nítorí pé democracy ọ̀dà kọ́ mọ́ wí lẹ́nu ìgbà tó o bá ti bá wọn jà kọ́ mọ́ bọ́ǹbù wọn èyí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà làwọn ICC náà tẹ́kùrọ̀ àwọn Islamic State so àwọn àfáà tí wọ́n ń pàkíyèsí nípa wọn lágbàáyé pípé àwọn ẹni wọ̀nyí òkè wọ́n ti yẹgẹrẹ kó o lè retí ń jẹ́ òdodo so wọ́n ní ọwọ́ kọ́lá tó bá pàdé mùsùlùmí tí wọ́n bá ń sọ pé la ilaha illallah wọ́n pa wọ́n nítorí pé kí ni tó ayé pé ó bá gbà pé òun bá fẹ́ gba khalifa ni wípé òun fẹ́ ṣe bẹ́yà ọgbọ̀rọ̀ tí kọ́kọ́ wá bá wọn náà kó ṣe bẹ́yà fáwọn ìgbà tí ò bá ti wá òun kìí ṣe mùsùlùmí kódà kọmọ wílá ilaha illallah lẹ́nu kódà kọmọ ka Qur'an bẹ́ẹ̀ náà ni àwọn ti takfiriya tìrù títà ní lọ́dọ̀ wà yìí náà kullu bídíà kúfurun pé gbogbo bídíà ní kúfurù ṣé anabi sallallahu alaihi wasallam sóhun ló wí bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ tó wá worst torí pé àwọn ò tiẹ̀ rí nǹkan kan lọ́mọ́ kò sádìsì kan pé kullu bídíà kúfurun níbi táwọn sọ pé ń hùn gbísẹ̀ mọ̀ pé kúfurù ó lè jẹ́ kúfurù asgar àbúlé jẹ́ akbar kan wá takú á ní pé àwọn tiẹ̀ ní ti ń rú wọn lójú ama kò sáàdì tó ti ẹ̀kọ́ wíbẹ̀ ní pé kullu bid'a kufrun níta náà bíbí ni pé kullu bid'atin dalala so pé anù ni so bóòlù ẹ̀yìn síwá sọ di kúfùrù tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ṣe bídíà àti bídíà tó jẹ́ ẹ̀ṣẹ̀ náà wọ́n ni kúfùrù ni ẹ̀rí pé agbọ́nrin khawariji náà ni so àwọn ọ̀nà tí ẹ̀ máa ń gbá ẹ̀gẹ̀rẹ̀ nu ẹlòmíì ò ti lè wà nínú àgbọ́yé súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀ kan náà wò pé á ah, òun wò pé kíní yóò lé tó àwọn èèyàn ń ṣe bídíà lágbáyá ó ń ṣe bídíà ó náà fẹ́sí kíníjò ní ó ń ṣe bídíà à ṣé bá ṣe wá máa wò náà nìní bó ṣe máa wò náà nù tí ò bá ti dépò kúfúrú wíwò tó wò náà ni pé ó máa ṣe wá àsìkò ó sì máa kìlọ̀ fún náà ni pé jáwọ́ mi kíní ìkọ̀dá yá èmi máa bá àwọn eléyìí ṣe mọ́ à ah, ó padà lọ lè yí sínú lópin ìgbà tí nǹkan yẹn ò bá sọ wọ́n di kèfì náà tí wọn ò sì mú máa pèpè sí i ipe mọ́ni ájì ní fún gangan lana. so iru eléyìí yóò wá mú pé pé a kìíní àwọn eléyìí ti ń dẹ́jù so bí ó sì lọ lè yí sí gbogbo kullu bid'a kufurun òun bá máa ní dọ̀lálà ń ti dọ̀lálà àdísì yẹn nìkan iná ni níjẹ́ kèfèrí ìbòlà nẹ́bì ti wí bẹ́ẹ̀ so iru eléyìí náà ìyẹ̀gẹ̀rẹ̀ náà ni bẹ́ẹ̀ náà àwọn sùúfí náà tẹ́ bá sọ fún wọn pé ń ń ṣe yìí sànẹ́bì ló gbé wá bẹ́ẹ̀ àwọn sàábẹ̀ òun náà ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀sọ́ funfun kalẹ̀ sàábẹ̀ òun ní sọ pé njẹ́ òun sàábẹ̀ kan kú sáwọn tí wọ́n ń jẹ́ stúdẹ̀ǹtì rẹ̀ Abdullahi ibn Mas'ud wọ́n làwọn ọmọ kéwù rẹ̀kẹtẹ́ Abdullahi ibn Abbas wọ́n làwọn ọmọ kéwù rẹ̀kẹtẹ́ njẹ́ òun ní sàábẹ̀ kan wá kú rí táwọn ọmọ kéwù rẹ̀ wá ní padà bọ̀ ń nílùú kan ìlú ẹ̀dá kọ̀ lúwù káàrí yọ wá lọ so lè ó fi mọ̀ pé gbogbo ọ̀nà inhiraf tàbí lè ti ẹ̀wọ́ ti láti inú súnfí bọ́ sínú àkídà hululi ẹ̀wọ́n dédédédé hululi burúkú tí ọ̀dá gbogbo eléyìí inhiraf yẹ kó lè rí ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam tó gbé ni kí ló fà á tí ẹ bá ti fi ìlànà àwọn salaf kalẹ̀ ara àwọn ọ̀nà tí ẹ máa ń gbà ní inhiraf fún un ara àwọn ọ̀nà tí ẹ tún máa ń gbà ní inhiraf òun náà ni rọ̀fíìkù sú àwọn alábàárìn bú àwọn alábàárìn bú kí o ní àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ ọ̀rẹ́kọ̀rẹ́ máa ń fa kéèyàn kú lérí òdodo fún yàn ṣùgbọ́yá ọ wà lérí òdodo láti fi kan àbó ti gbódodo kan yé ọ bá padà ní ọ̀rẹ́ kan lọ́wọ́ àmọ́ sọ fún ọ pé àgbógbó tó ń ṣe yìí à eléyìí ọba mu àìlájú lélẹ́yìí sọ wọn ló sì mọ̀ pé ah eléyìí ọ̀dà pé òdòdó lẹ́nu yìí ń sọ fún mi bí ọ̀run ṣe mọ yí díẹ̀ díẹ̀ nù so bẹ́ẹ̀ ló ṣe wá rí káàkiri kìí ṣe pé nípa ọ̀rọ̀ pé èèyàn ń ṣe bàjẹ́ lásán kódà tó ní ṣe pẹ̀lú ìròrí ìròrí ìròrí ẹlòmí lè jẹ́ ìròrí tó dá ìròrí sàlàfíà àmọ́ pé ń súnmọ́ àwọn èèyàn àwọn alábàárìn kan òun ló sì wá mọ́ rí pé ń hmm, láì pé ọ̀rọ̀ fọ́tò òun lóòótọ́ àwọn afá yẹn ti ń le jù lérí ẹ̀ ọ̀rọ̀ fọ́tò àwọn yẹn ti ń le jù lérí rẹ̀ lóòótọ́ ìtàn bá ń fọwọ́ yà náà ni nìkan wọ́n á discourse gbogbo àwọn nǹkan kí nǹkan wọn ló ti padà gbá wọlé sórí eléyìí ara àwọn ọ̀nà tí máa ń fa inhiraf fún yàn náà ni so bákan náà inhiraf al-murabbi ẹni tí ń bóyá ní tí yàn ń kéwú lọ́dọ̀ rẹ̀ àbí yàn ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ tó ń bá yẹ kó lérí òdodo ní máa ń fa sábà bí yíyẹ fún yàn tẹ́nìyàn bá ní àkíyèsí dáadáa àmẹ́tọ́lọ́ bá sanú tẹni tó ń tẹni tí ń jẹ́ wíyà fáà fún àbí tó bá ti yẹ yọ́kàn wọn ogun ti ẹ̀ báyìí ni náà ní jọ́ka wà ní Sudan ẹnìkan wá ń bẹ ọmọ Niger ni Abdulrahman ni Salafi tó ní agbára ni ọwọ́ jọ́ka ni wọ́n ń lọ lásùbà ó wá ní kìsáré fún un ní tíra kan tíra yìí nawazil mudlahimma fatawa muhimma fi nawazil mudlahimma wọ́n sọ̀rọ̀ nípa bí kíyàn ọmọ takùjọba lórí rédíò àbí nǹkankan lórí tẹlifíṣàn nǹkankan àbí lórí mímbàrí nǹkankan ọ wá kó àwọn irú àwọn tíra báwọn jọ ìgbà tó wá darí dé náà ni wọ́n á ń sọ tọrọ lébi tíra wọn ṣe ọ wá ní àfa àwọn tí òun mọ kéwú lọ́dọ̀ rẹ̀ ó ní gbogbo èrò ọkàn wọn ni pé sàlàfíà ni oníjọ́táyé àwọn wá sọ̀rọ̀ débi kòrójọ́ alàlẹ́kàn bí kí wọ́n sọ̀rọ̀ àwọn ìjọba lérí rédíò abẹ́ni mẹ́mbà rí sọ pé afáwá sọ̀rọ̀ débẹ̀ làfáàbá ní oṣù kẹ́kẹ́ yẹn lé wọ́n sọ òun sàtún wọn wújú afá pé à afá ni à àníyàn lè sọ oṣù kẹ́kẹ́ sẹ́ wọ́n ní à ṣé ní táwọn afáwí táwọn afáwí ni òun ni àlóhùn ń tó ń sẹ́ tó ń gbà ní pé ẹ̀ sọ sọ olóńsá mẹ́jọ òun ni wọ́n á pé tó ń ṣe fáfà yìí ni pé wọ́n sa àwọn tíra wọn àpò fáfà wọn àni ẹbẹ́ náà wá tó náà lè rí kàlérí ọ̀rọ̀ yìí so ẹ́rí pé ìnàṣẹ̀rọ́fù àfáhùn kò mú ọmọ òun tiẹ̀ tọ́pọ̀ mọ̀ mí bá ní òun náà ti bá lọ náà nù so kí àfá kọ́ yẹ́ tí máa ń fa ìyẹ̀gẹ̀rẹ̀ fún àwọn èèyàn pàtàkì lọ́rọ̀ àwùjọ wa yìí náà tí wọ́n bá ṣàkíyèsí rẹ̀ wàláyé ẹlòmíì yóò ti dúró dédé tó pé yóò ti yé ike á kiri ọ̀dà mo ti láàrin àti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í fárun mẹ̀gbẹ́ ó ti dàrin kan lọ́ba tó ń fárun mẹ̀gbẹ́ kí ló dé ó ní àfa kan ní irun mòdé ogún ìyá yín ah, ah. subhanallah ṣé ẹ ṣe béèrè pé ẹ dákun ẹ bá ń fún mi lẹ́rìí pípé ẹ̀rà kùgbó sí ànábì máa ń fa ni àbí sọ abẹ́ òní máa ń fa tẹ̀wẹ̀gbẹ́ yìí kó sì fún yàn lẹ́rìí so òun ni pé irú ìrìnàṣẹ́rọ̀ fún látọ̀dẹ̀ tó jẹ́ àfààní kódẹ̀ lómi táfà mi bẹ́ẹ̀ lè fa sòkòtò lẹ̀ lónìí tí ń kan kókó ẹsẹ̀ rẹ̀ ẹlòmí náà máa fa so torí pé kíni ó ti tàkìlìd tàkìlìd ti ba yé ẹlòmí jẹ ẹni pé nǹkan sì yẹ nǹkan sì yẹ àwọn èèyàn lórí nǹkan tí kò ní ẹ̀rí so àwọn eléyìí òun náà ni àwọn ọ̀nà tí ẹnìṣẹ́rọ̀ tó máa ń gbà ṣẹlẹ̀ sí ẹni tó dúró déédéé abẹ́ni tí ó ti dúró déédéé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí kò tí wàá tó fi ní rí ìdúró déédéé mọ̀bọ́ ìrùn ẹnìṣẹ́rọ̀ àwọn ọ̀nà wá ni àwọn kíláàmù láti mọ̀ pé lágbájá yìí ah, eré ti ń lọ díẹ̀díẹ̀ ó ti yẹ gẹ̀rẹ̀ àwọn kọ́ ni pé adamu isti'dad bi taqdim at-tadhiya kéèyàn má lè ní ìpalẹ̀mọ́ ẹ̀mí láti fi ara yẹn lẹ̀ fún ẹ̀sìn kéèyàn má lè ní ìpalẹ̀mọ́ ẹ̀mí kalẹ̀ kí mo jura mi lẹ̀ fún ẹ̀sìn ṣùgbọ́n ní pẹ́ẹ́ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni yuqimu s ìmọ̀ ń ni wọ́n máa ń gbàwẹ̀ wọ́n máa ń ṣe gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ fúnra rẹ̀ náà mo wá sọ pé tó bá di abala kan báyìí pé bóyá ẹ bá ní afẹ́ ṣe wá sí ni èmi ò lè ìráyè pé lágbájá olùlé bá sọ̀rọ̀ àbí ẹja olùlé lágbájá ká èmi ṣe irú yìí ẹ̀sìn tèmi ò lérú yìí hàn bí ká mọ̀ lórí tako yàn èmi ò lè ṣe sòkè يوم pẹ̀lú ẹni يعني ẹni ṣẹ̀rọ̀fù mọ̀gọ́ hírò rẹ̀ ni ara àpẹẹrẹ tẹ́ mọ́ pẹ̀lú agbájá yìí ti ń yẹ̀ díẹ̀ díẹ̀ wàtà ṣàmúlẹ̀ àdà pé á èmi ò lè gbà kí ọmọ fa kí n gbé ìnira mọ́ra nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wàhálà ló ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ ká dúró wa náà káwọn ẹ̀rọ ọ̀hún ẹ̀dá kan ẹ̀yọ̀ mi kò mẹ́ o tó bá ti di ọ̀rọ̀ pé ọmọ bú yẹn mọ́pẹ̀lú sí o ìyá ìyá alágbájá ọmọ kan náà ni wọ́n ń fara nílé ìyẹn jára lébà ìdákùn ìdíkẹ́lẹ̀ kọmọ kàmílá bùkù so ara àwọn mọ̀bọ́ hírò ìrìnṣẹ́rọ́ fún wọn so bákan náà àbí kí yóò ṣe pé ilé ná owó mi sí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kẹtẹ̀ tí ká dáwó káàkiri àìdákùn àtúbà yíká mọ̀ dáwó ẹ̀dákùn ẹ̀ mọ̀ pè mí sí mọ́ so ara àwọn olùfẹ́ tí mọ̀ pé lágbájá ò ti ní inhiraf ẹ̀rí pé ọlọ́run subhanahu wa ta'ala ìgbà tí ń sọ̀rọ̀ nípa àwọn Banu Israel nípa pé kẹ́ má lè dúó láti máa kọ ìbàjẹ́ láti máa ṣe dáwà gẹ́gẹ́ bó ṣe yẹ ìyẹn ní pípẹ́ tá à ń sọ yìí ó jẹ́ pé nìkan tó ní gbogbo àwọn nǹkan tí yẹn máa fi ń ṣe dáwà lọ́wọ́ ojú oníkéwu ọjọ́ nìkan máa àbíkọ́jà ìgbékèso ń kéwu gan nítorí yí ọ tó kílẹ̀ sí ọ báyìí ike ah eléyìí kò rújú ó wá máa rí ẹnìkan tí ń ṣe ìbàjẹ́ lérí rẹ̀ wọ́n ní àmì ah, onílé sọ fún ìlú ní kọ́ máa bú mi wàláì ara àwọn tẹ́lẹ̀ máa pé yóò dúró dédé nù ẹni tó bá dúró dédé inú rẹ̀ ò ní dùn ó rí ẹni tí ń ṣe ìbàjẹ́ ó sì dúró tì àbí kó lè ní sọ fún ọlọ́run bá ń sọ ní suratul Maida ike lu'ina alladhina kafaru min bani Isra'il olúwa ní làánà ìbínú ọlọ́run ọba àwọn Banu Isra'il tó ṣe pé wọ́n ṣàkìfìrí ala lisani Daud anábì Daud ṣe pèlè wọn wà Isa ibn Maryam anábì Isa ó ṣe pèlè wọn dhalika bima asaw wa kanu ya'tadun kí ló fa ni kí wọ́n ṣe lọ́hùn wọn kọjá àlà kí ni kọjá àlà tí wọ́n ṣe òníkè kanu la yatanahawna an munkarin fa'alu tó bá rẹ̀ tí ń ṣe bàjẹ́ wọn ò ní sọ fún un lẹ́bí ìsẹ̀mẹ̀kánu yọ̀fàìlù olúwa ní tán ṣe yí burú yẹn ni pé ẹni tí ń bá ti ń wà bẹ́ẹ̀ pé kó wá ń lè rí bàjẹ́ òun sì ń dákẹ́ kí ó mọ̀ pé ń tọ̀hún mọ̀bọ́ ìrìn ẹni mọ̀bọ́ ìrìn ni mọ̀bọ́ ìrìn ẹni ṣírọ̀ ó ti wà lárú tọ̀ yẹn ni pé ara àwọn ìṣiṣẹ́ tí wọ́n mọ̀ pé lágbájá ti ń lọ torẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run wá bá jọ lójú tí ó sì gbà pé òun lòún gbé lọ́wọ́ inú rí o ní dùn kó rẹ́nìkan ó wà lérí rán o sì fílẹ̀ pé kọ́mọ bá tiẹ̀ lọ sùúrù ẹni yẹn yóò rìnà lọ́nà tó ṣe pé ẹni hun tí ó fi kú lérí rán tó fi bọ́ sínú òdodo àádúrà àwọn eléyìí nínú ìṣesí anábì sallallahu alaihi wasallam tí bá anábì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ ní ń bẹ ọlọ́wọ́n bá ìpè Umar ọlọ́wọ́ sábà mi fi ẹ̀mí rẹ̀ mọ́nà اللهم يعني أعز الإسلام بأحد العمرين صلوا eléyìn náà láàrin lára nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú ẹni tó jẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ nígbà tó fẹ́ kú anẹ́bí ò fẹ́ kó kú sínú ànù yìí bẹ́ẹ̀ náà ni pẹ̀lú ọmọ Yahudi tánì sallallahu rí tó fẹ́ kú anẹ́bí ní kó gba Islam kó sọ la so wọ́n máa ń wojú bàbá rẹ̀ ìgbà tó yá ọmọ ń padà wí ànábì ni mo dúpẹ́ ọlọ́tún yọ yìí dọ̀kú nínú náà so ẹni tí kò bá máa ní ìkólé kan lérí pé kí ọ̀rọ̀ mùsùlùmí kọ́ mọ́ jásá burú tó ń tọ̀hún kí wọ́n pé àpẹẹrẹ kan nínú àpẹẹrẹ ìyẹ̀gbẹ̀ rẹ̀ tó ń bẹ láàrú ń tọ̀hún so bákan náà inú àwọn àpẹẹrẹ míì tí wọ́n tún máa fi mọ̀ pé á ẹni tí yẹ̀gẹ̀ rẹ̀ àbí tí ń yẹ̀ lọ́dẹ̀dẹ̀ àríyá òfin àmàlì tó yìí kò wá sí mà alára ní ọmọ ara rẹ̀ ó mi pẹ̀lú eléyìí èèyàn náà yẹn wò pé ẹ eh, ẹ eh, ti ń lọ tó ní kó jẹ pé iṣẹ́ tí yẹn bá ń ṣe tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kó wá jẹ́ pé nítorí kárí mi nìyẹn fi ń ṣe kí ọmọ ìṣẹ̀sìn nítorí kárí mi nítorí kábàlẹ̀ yìí ní irú ẹni ohun ara àwọn máa ń táwọn afáfẹ́ ṣe lálàyé pé tẹ́gbọ̀n mọ̀ pé ń sẹ́sẹ̀ pẹ̀lú kárí nígbà míì òní pé kéèyàn orí ẹni tó ṣe pé wọ́n á bu lérí nǹkan tí ń ṣe lérí ẹ̀sìn ọba pa nǹkan ohun tì bí ń mọ́ so àbí wọ́n kan lábùkù lérí nǹkan tí ń ṣe tó jẹ́ nǹkan ẹ̀sìn ọba lóhun ò ṣe mọ́ so omi pé tó ń ṣe òun náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ṣe nítorí kán bá lé ìyànnù bàtán wá bú ọ tó rí ẹ̀yìn wọ́n bá pa nǹkan wọn tì sùrẹ́sì ní kárí mi yìí táwọn afá bá ń ṣàlàyé rẹ̀ ó ní ẹni sùúsùn lẹ́rí náhara ìdọ́mẹ̀nà ẹ̀sọ́ ṣíbà wọ́n ní ṣùúsùn ó dà gẹ́gẹ́ bí sùús ó dà gẹ́gẹ́ bí tó ṣe pé náhara ìdọ́mẹ̀sọ̀ ṣíbì áwùyẹnì xarọ̀ yẹnì xarú ìdọ́mẹ̀sọ̀ mina daaxil yóò máa gbẹ́ ara yóò ti máa jẹ́ yóò jẹ́ ara ẹni nínú yóò ti jẹ gbogbo iṣẹ́ rẹ̀ nínú tẹ́yẹ́yá yóò sì máa wò pé mùsùlùmí rẹ̀ pé áá ah, ah, màṣàlá àwọn tí wọ́n sẹ̀sìn rí so bẹ́ẹ̀ sì ní nínú kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ni pé lọ́dọ̀ ọlọ́run kò jẹ́ nǹkan kan kódà ìgbà míì ìbádà yẹn máa ń bàjẹ́ yányán pẹ̀lú kárí mi gbogbo àwọn ilé làwọn afá ṣàlàyé rẹ̀ kó wáyé pé ní tí yẹn fi bẹ̀rẹ̀ ẹsẹ́ torí kárí mi ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe ní ìbádà ó sì bẹ̀rẹ̀ rẹ̀ náà ó sì parí rẹ̀ pẹ̀lú kárí mi ó ń tọ̀ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ yanyan kò ní ní ládàá kan bákan náà wàyí kọ́lélò àjùrọ̀ ha bákan náà kárí mi máa ń di iṣẹ́ yẹn kù nígbà míì tó yẹ pé ńgbà tí kárí mi bá wọ̀ ọ́ èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíláàsì pé nítorí Ọlọ́run fi ń ṣe àmọ́ tó dáàrin kárí mi bá wọ̀ buhari kárí mi ń kọ̀ntró mọ́ yányán tó di pé ọ parí iṣẹ́ rẹ̀ ó dínkù so bákan náà ìgbà mi sì ní kárí mi yóò wá kò sì ní affect kankan nínú iṣẹ́ èèyàn olùkígbà tó bá wá tí èyí ti dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé eh, a'udhu billah èyí ti dá padà nínú ẹ̀mí irú kárí mi kò ní ṣe kankan fún ìbádà èèyàn sòṣètọ́ nífẹ̀ẹ́ wánu yẹn sì ti dá padà fòmù lẹ́dínà kánú láyé sọlú na ilẹ̀ àmà àìnà sírú àwọn ènìyàn oníkírun pàtó wá rí báwọn èèyàn kírun lónà ìsọ̀ àdìdì lọ kírun la yabghudu an muharram illa riya'in wa sum'a kò ní fi nǹkan tọ́lọ́wọ́n bá òfẹ́ kalẹ̀ àbí kó jẹ́ pé tí ó fi fi kalẹ̀ nítorí kábàá lè rí mi náà ni káwọn ọba lè gbọ́ pé lágbájá kò sí nǹkan báyìí irú àwọn ọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ kárí mo ṣe léwu tó nínú Sahih Muslim Abu Hurairah radiyallahu anhu ó ń ṣàlàyé ewu kárí mi ó ní Ànábì sallallahu alaihi sọ fáwọn pé tó bá di níjọ́ nígbè إن أول الناس يقضى يوم القيامة عليهم رجل استشهد أو استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال جريء فقد قيل ثم أمر به فصحب على وجهه حتى ألقي في النار Ànábì ní àwọn mẹ́ta kan bẹ bá jọ́gbìn alkiyama àwọn làkọ́kọ́ ẹni tí ó kọ̀ jóná nínú àwọn mùsùlùmí ìyẹn nípa àwọn ènìyàn mùsùlùmí ni wọ́n wọ́n ṣiṣẹ́ wọ́n wọ́n wájú ọlọ́run àmọ́ iná ni wọ́n rọ̀wọ́ kan kò sí ẹni àkọ́kọ́ Ànábì ní ẹni tó ṣe pé ó jagun ó sì kú sójú ogun yìí lóòótọ́ wọ́n pa sójú ogun ni ọlọ́run wá pé pé kí ló ṣe ń lé ayé yóò lóun jagun òun sì kú síbẹ̀ nítorí tí ẹ ọlọ́run ní òkúrọ́ ni ọ́ ní tó fi ṣe ṣe nítorí káwọn yọba lè máa pariwo rẹ ni pé akín akín akín tó wà lẹ́mìí rẹ nu ìpè ọlágbára ní tó wí tó fi kú ní tí ń bẹ lẹ́mìí rẹ tó fi kú nu ọlọ́run nìkan dojú rẹ bolẹ̀ kí wọ́n wọ wọ́n wá wọ wọ́n wá ju sínú náà ẹnì kejì òun lẹ́nu tó ṣe pé òun jẹ́ àfa ọmọ kùránì ká ọmọ wá ṣíṣe tó bá dúdú ọlọ́run ọba ọlọ́run ó bi pé kí lórí tó fi ń ṣe wá sí yóò ní mo ṣe wá sí dáadáa nítorí tiẹ̀ ní o káyọ̀ bá lè gba islam ká bá lè máa ṣe súnà ọlọ́run ni òkúrọ́ ni ọ́ nítorí ń ṣe káyọ̀ bá lè máa pọ̀ mọ̀rọ́ sọ ọmọ yẹn wọ́n bú kò jú báwọn náà lọ wọ́n sì ti wí bẹ́ẹ̀ ọ̀yá wọ́n bá dojú rẹ̀ kulẹ̀ wọ́n á wọ ojú sínú náà ọlọ́kọ́ làwọn mẹ́ ẹnì kẹta lẹ́ni tó ń náwó olówó ọ̀nà owó yìí sí ẹ̀sìn ọlọ́run àbígbé kí ló fowó ṣe yóò lóun náṣẹ́ sí òun kọ́ ní mọ́sálásí òun kọ́ lè kéwú òun kọ́ hospital fún mùsùlùmí lọ́sàmọ̀sán tó fowó ṣe ọlọ́run ni òkúrọ́ ni ọ́ ẹdójú rẹ bólẹ̀ tẹ́bí torí káwọn èèyàn bá sọ pé olówó ni ọ́ ni wọ́n sì ti wí ẹdójú rẹ ẹwọ́ sínú náà so gbogbo àwọn kan yìí náà ni pé mùsùlùmí ara àwọn ọ̀nà tí yàn gófin máa mọ̀ pé èyí ti ń yẹ̀ fúnra á ah, èyí ti ń lọ wọn náà ni kò yẹ pé kí ọmọ rákèsí pé ìbádà tí yàn ń ṣe torí kárí mi nìyàn fi ń ṣe so àwọn ọ̀rọ̀ pẹ́ lọ́dọ̀ àwọn àfa lóríṣiríṣi tó kọ́ ọmọ fi ń sọ ọ lára níbi ìjìnà sí kárí mi sòwọ́n náà ni pé ntí kò bá yẹ kéèyàn fi hàn nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ìbádà kéèyàn ó má fi hàn àwọn èèyàn bí àwọn kan tó jẹ́ nǹkan náfìlà òbòyàn ní nǹkan ó tàyàn lọ́rẹ̀ẹ́ ó ṣe dáadáa fún yàn so àbí wọn lọ́lọ́ tiẹ̀ ń gbáwẹ̀ náfìlà ni wọ́n máa pariwo káàkiri pé áá àwọn àwọn ọgọ́rọ̀ jẹun lónìí mọ́ndé yìí ah, gbogbo mọ́ndé yìí àwọn onímọ́ndé nù àbáwọ̀ alálàmísí rèé kí lọ fẹ́ fi yóò ṣe so gbogbo tí wọ́n bá ṣẹ́ mọ́yẹn jẹ́ mọ́yẹn lọ́wọ́ náà ní wọlé àmọ́ tó bá kó bá wá ní ọ̀nà pé ìyẹn fẹ́ fi ṣe research ìyẹn fẹ́ fi tó àwọn èèyàn sọ́nà wípé káwọn náà bá lè máa ṣe nǹkan yẹn kò sí tó burú mbẹ bóyá lápèjúwe pé a bóyá ń béèrè pé ẹgbọ́n àwọn ẹjọ́ mọ́ndé kan ní ọ̀dà ìbẹ̀rù súnà nàbì kódà ẹ̀kọ́ kan èmi náà máa ń gbìyànjú rẹ̀ so kọ́lọ̀ tẹ̀jẹ́ kó tẹ̀ tó mọ́ra ju báyìí lọ so ẹ́rì pé láti fi kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ nù so yàtọ̀ sí láti fi ṣe kárí ni pé àwa tá ń gbàwẹ̀ rí so bákan náà ara àwọn ọ̀nà tí èèyàn ó fi máa mọ̀ pé èèyàn ti ń yẹ gẹ̀rẹ̀ kó lè rí ọ̀nà òdodo òun náà ni àìdààmú ọwọ́ mẹ́tò hawa nafs òun náà ni kí ọmọ kápá láti máa lè darí ìfẹ́ ẹnu tó pé kíkàrí ọmọ ká ìfẹ́ ẹnu rẹ̀ so kí wọn náà rí pé ntẹ́nu rẹ bá ti fẹ́ ṣe náà ni ó sá ṣe kódà kótakótó ọlọ́run kódà káwọn èèyàn bí ọ bí ọ bí ọ bí ọ bí ọ jù bẹ́ẹ̀ lọ ntẹ́nu rẹ sá ti kọ́ mú lákọ̀ọ́kọ́ òun náà ló ṣe ìrọ̀lé yìí pọ̀ mọ́kọ̀ọ́kọ́ yìí lẹ̀ ń kọ́ náà ni àti ẹ̀wù torí ọlọ́run kí lẹ́ wá ṣe fún ọ nígbà ọ̀dà mọ̀gbọ́ mọ̀gbọ́ ẹ̀yẹ ṣeun ẹ̀ṣeun ilé ìjọ padà lọ náà ni mọ́kọ̀ọ́yàwó rẹ̀ àmọ́ ti gbọ́ mo ti gbọ́ mọ́ sí dáadáa sí mo ti gbọ́ àbí àwọn gan ló ti ẹ̀bẹ́ pé dákun torí ọlọ́run kí mo ṣe fún ọjọ́ ń dá mi ni mo ti gbọ́ ìkẹyọ̀ kan tó ti rán mọ́wọ́ òun náà ni ó sà tẹ̀ kankankankan mọ́ ìfẹ́nú nù so tí ìfẹ́nú ọba dààmú yàn tí wọ́n bá ti fọlọ́wọ́n ọba bẹ̀yàn wọn láì mọ́ àwọn àwọn mọ́ mọ́ ẹ̀wọ̀n ní súnà kan ṣe hàn pé ntí tí yẹn bá máa ń ṣàkíyèsí yàn ntí yẹn mọ experience lára tí yẹn mọ observe lára àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ní níbi súnà pé ah, ah mo tó rí súnà ìlà rẹ̀ nìyí ẹni òun ìdá kọ̀dà Abu Fawzan Ajíkòbí tẹ́bà yọ sọ̀rọ̀ báyìí tó bá ti ní torí ọlọ́run ó ní ayé àkà ah, ah, ìwà síkiri yìí nù ẹ wo ìjọ tí mo bẹ́ẹ̀ kọ́hun yé lọ́rọ̀ àfáwọn báyìí mo ní la ilaha illallah gba àwọn ilé ìmọ̀ gbogbo tó súnà sáàmọ́ fọ́lọ́wọ́ bá bẹ̀ẹ́ ni àfi tí wáyé pé ń parọ̀ nǹkan tí pọ̀ bá ká tẹ́bá ní pẹ́dàpọ̀ sí kí ní bá ń tó lọ́ọ́ ẹ̀ṣẹ́ òní àà Ah, ẹ ti kúrò ọlọ́run bẹ̀ ní ọ̀ọ̀ oh, oh. so bẹ́ẹ̀ sì ni àdìsí àdìsí sọ́lá náà gbọ́yé pé ń ta fọlọ́run ọba bẹ̀ ta fọlọ́run ọba búra fún kí wọ́n á gbọ́ kí ló tún fẹ́ gbà kí ló tún fẹ́ gbà so òun ni pé kíyàn ó ní ìfẹ́nú débi pé tí ma ṣe kó jẹ pé mùsùlùmí kò ní lè ṣe sùúrù láti darí shahawat àwọn adùnnú ẹ̀mí tó kápọ̀ ẹ̀mí rẹ̀ ṣe máa ń kankan bẹ tó ṣe pé ẹ̀mí ò mọ fàyàn sí òun náà ní bí adùn bí ìzìnà ìtẹ́jú mọ́ bí olóbìnrin kọ́mọ́ lè rẹjú kalẹ̀ sáwọn kankan bẹ tó ṣe pé àwọn mọ́gẹ́hàrù ni ìrísí ni kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí bí rọ́gbà yí wọn rọrùn láti ṣe kí sókò tó máa ń lọlẹ̀ yóò rọrùn láti ṣe àmọ́ máa rẹjú mọ́ bí mọ́ kò wá ní rọrùn fún yàn kí wọ́n tọ́ wọn mọ̀ pé òun ti ń yẹ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀mí tó ṣe pé o rí ẹ̀mí yẹn control àbí bí a ń gbọ́ orin kọ́ máa play orin ìlú kí ni ló sì máa dùn àbí kọ́ máa dùn mọ́ kọ́ máa níyàn lára torí tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ni so irú àwọn nǹkan yẹn iná ẹ̀ nìyẹn fi máa mọ̀ pé á gaskiya èyí ti ń yẹ àbí lásìkò tó ṣe pé èyí ò nígbìyàn èyí lè jẹra yẹn nípa láti lọ lè ṣe ìbádà bí wọ́n wo ìtànẹ́bì sallallahu alaihi wasallam wí anábì ní asqalu salatayn asqalu salata lal munafik salatul isha wa salatul fajr anábì ní walaw arafu ma fihima la atawhuma walaw habwan anábì ní ìrun tí ma ń ṣòro fẹ́ni tó bá ti ní ìwà munafik lẹ́ni tí munafik ti ń bẹ nínú ṣe sí rẹ̀ òun náà ni ìrun àsùbá àti ìrun ìrun ìṣá anábì ní tó bá ṣe pé wọ́n bá mọ oore tí ń bẹ níbi méjèèjì ni àwọn èèyàn bá gbìyànjú láti mọ lọlé kí kó làbọn bá ara kò lọ kó yẹ kí wọn náà wá wò pé lásùbà ó sùn lọ gbá àsìkò náà lọ ń gbádùn oorun a irú eléyìí ó yẹ kí wọn lákèsí pé ìyẹ̀gẹ̀rẹ́ ti ń dé bá mi o ìyẹ̀gẹ̀rẹ́ ti ń dé bá yàn so àbí kó mọ láti máa kírun jàmáà tó wọ́n máa rọrùn fún yàn láti máa kírun jàmá tó pé àdákí àdákí àdákí náà ni kí wọ́n mọ̀ pé yẹ̀gẹ̀rẹ́ ti ń bá yàn torí pé kí ni ẹ̀mí ọmọ dì ọmọlẹ̀ ni ṣètọ́nà ọmọ dèèyàn mọ́lẹ̀ ni mọ́ ti lọ mọ́ ti lọ sùn díẹ̀ sí sùn gbúrú eléyìí ara àwọn ọ̀nà tí wọ́n fi máa ń mọ̀ pé yẹ̀gẹ̀rẹ́ ń bá yàn lọ kí ọmọ lè kápá ìmíyàn láti darí rẹ̀ síbi ìtọ́lọ́wọ́n bá fẹ́ so ara àwọn ọ̀nà fẹ́ tí wọ́n pé yẹ̀gẹ̀rẹ́ ti bá yàn lọ subakana alkhalal fi mi'yar al-haram kíyàn ó ní ìṣòro níbi ìdá ìwọ̀nsùnwọ̀n nǹkan tọ́lọ́wọ́ bá ṣe ní haram tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ kí wọ́n ní ìṣòro níbẹ̀ láti mọ láti gbé sí ipò ẹ̀wọ̀n lápẹjú ní ìsìn yàrá lè mọ̀ hẹ́nif umúràn muharraman shay'an sahlan ni àwọn nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ tọ́lọ̀ ní kéèyàn máa ṣe ẹni tí bá ti ń yẹ gẹ̀rẹ̀ nǹkan òun yóò sì rọrùn kúrà kò ní rí kò ní kà kún bilisani halihi àmọ́ kèsè pé yọ́mọ sọ́jáde o ìṣesí náà lẹ́kẹ̀ mọ́ fi mọ́ pé ẹ́ ẹni ti lọ kàmùsárakẹ́tìhí fil ghiba bí kí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn wàtúhùmáà kí wọ́n máa kẹ́fí síyàn bí lágbájá yìí ẹ̀ tó máa ṣàbòsí ni mo ní fi rán máa kó olówó yà wọn náà máa náwó táwọn oníkan fi ṣe wọn níbi ṣéjèrè túhùmọ̀ kẹ owó tó ń gbà wọn náà sí táwọn àgbà náà náà ni túhùmọ̀ níjò ni wọ́n jọ pè yín kalẹ̀ tí wọ́n jọ gbé fáìlì lé yín lọ́wọ́ pé iye ń ta kó fún ní lọ́lẹ́ náà ṣètúhùmọ̀ sùúrù kan báwọn ara àwọn àpẹẹrẹ ni irú ẹni yóò máa ṣe irú àwọn nǹkan báyìí kò sì níkà fún àmọ́ o máa annahu la yusbil thawbahu tẹ́ bá sì rí ẹni bùkúrì onítólẹ̀ kọ́dà kò ní fọwọ́ karùn-ún rẹ̀ àmọ́ àwọn nǹkan tó le ju nǹkan yẹn lọ yóò sì máa ṣe ẹwù lápẹjú yìí nìsín ìgbà tọ́lọ́wọ́ bá ń ròyìn mọ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọlọ́wọ́ bá ní ayuhibbu ahadukum an ya'kula lahma ó ní wala yaktabu ahadukum wala yaktabu wala yaktabu ba'dukum ba'dan olúwa ní ẹ má mọ sọ̀rọ̀ ẹ̀yìn ara yín má nítorí bá mọ̀ so ọ ní ayuhibbu ahadukum yóò ó da yóò wù yín tó ṣe pé àyà kúlẹ̀lá máa rí ìmẹ̀ta kí ọmọ jẹ ẹran ọmọ ìyá rẹ̀ mú kí o ti kúkú ara rẹ̀ bu ẹran ẹ̀kọ́ ọmọ jẹ́ sọ̀nẹ́bí ní ta lẹ́nu tí ọlọ́wọ́ bá ní ta ní ó wù pé bí iṣẹ́ kíní yóò ṣe kóyàn lá ìnira tó bẹ́ẹ̀ ló yẹ kí ìmọ̀ sọ ọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó yẹ kó nira tó kọ́ra wọn di ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀dà ẹni tí ń sọ̀rọ̀ lẹ́yìn yìí tó bá pé ti ń ṣe gẹ̀wá ni ń kọ́ sí lágbájá á ah rẹ̀ ọ̀dá mo sì mọ̀ kí n máa ń parọ́ lòótọ́ anábì ni òun ti bẹ́ẹ̀ náà gíbà náà nù ọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ náà lọ sọ̀rọ̀ wọ́n ní ọ̀dà tí ò bá tẹ̀ wá ṣe ń kọ́ ah, so òun pe ibu irú ẹni yo yóò jìnà yo tí kò ní mú ṣòkòtò ṣòkòtò yóò ní kọjá kókó ẹsẹ̀ kò ní dé kókó ẹsẹ̀ yóò sì kò ní máa gbé àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ láńlá ní ọmọ kò sí yóò wá fojú yẹ pẹ̀lú àwọn eléyìí hùn nínú pé alkhaya alkhalal fi mi'yar al-haram yóò ní problem láti máa skéèlì àwọn nǹkan tó jẹ́ nǹkan haram nítorí ẹ̀kọ́ kà kún kò ní kà kún so bákan náà wa mara àbíká róbìnrin pípín lọ hijabu ìlú nìkọ́ọ̀bù àmọ́ nǹkan tó lọ́wọ́ bá ní kó má ṣe kò ní jìnà sí àwọn nǹkan tó burú tó ṣe pé kọ́dà olùkóbá níjọ́gbọ̀n ní alkiyama bí àìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìtapàpamọ́kọ lọ́wọ́ tó òfófó ọ̀rọ̀ ẹ̀yìn tó irú ẹniyàn kò ní pàtì fúru eléyìí ara àwọn òṣèlú máa ń fún yẹn yẹ gẹ̀rẹ̀ ni tó ṣe pé bẹ́ẹ̀ náà ni àtọkùnrin àtobìnrin náà nǹkan mi ní ọmọ ṣe tó ṣe pé anẹ́sọ̀rọ̀ sálàmù ní pé tó bá jọ́ gbìyànjú alkiyama àkóbá tí ó sì fún yàn kìí ṣe díẹ̀ ni ẹwọ́rọ̀ hadith abúrúra tánàbí ni pé àtẹ̀bẹ̀rún náà mẹ́lì muflis jẹ́ mẹ́ni tí ó burú fún yányá báyìí àwọn sọ̀hábà ni a ẹni tó burú fún yányá òun náà ni máa ń la dirham lahu wala mata' kùnà tí ò lówó tí ò ní nǹkan kan tá a fi ń gbárùn láyé anábì àyè ń kọ irú ẹni yẹn òun náà tó ṣe pé ya'ti yawm al-qiyamah bi salati wa siyam wa zakatin yóò kírun yóò gbáwẹ̀ zaka fáìlì rẹ̀ òkun àmọ́gbà tó dọ́dọ̀ ọlọ́run ó ti ṣàìdá ó ti bú ẹnìkan ó ti ṣàbòsí fẹ́nìkan ó ti parọ́ mẹ́nìkan ó jùlẹ̀ kó sì lẹ́mẹ́lò míì àwọn ẹni wọn á gba ogbó iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ṣe òun wọ́n gbà tán bá gba ogbó iṣẹ́ rẹ̀ tán kò ní tún ti san gbèsè tó kù fún un wọ́n wà ní ọ̀dà ẹmọ mú níbi aburú àwọn ẹni wọ́n fẹ́ dílé lérí wọ́n bá dílé ẹni lérí wọ́n padà wá di ẹni wọ́n padà wá di ọmọ náà ẹni pé tó kó bẹ́ẹ̀ nìyẹn wọn ò dákọ pé kò mẹ́sìn lọ́wọ́ ìṣẹ̀sìn àmọ́ nǹkan tó ti ṣàkóbá fún ẹ̀sìn ń òun náà ni kí ọmọ mọ mìíyàrú haram ní tí ẹ máa fi ń wọ́n sùn wọn kí ọmọ òṣùwọ̀n nǹkan tó lọ́wọ́ bá ṣe léwọ̀ ẹni tí ò bá ti mọ̀ ó ń tọ́ ọmọ pé ara àpẹẹrẹ sábà pé á lágbéyà ìṣe ń lọ ti ń lọ so ọlọ́kọ̀ọ́ṣà sànú fún yàn so bákan náà ara àwọn ọ̀nà tí ìyẹn tó mọ́ fi ń ma ìyẹ̀gẹ̀rẹ̀ kú lérí òdodo òun náà ni pé kí èèyàn istighfaful bid'a kó mọ́ fọwọ́ yẹpẹrẹ mú bid'a kó mọ́ kàbírí àkún gẹ́gẹ́ bó ṣe yẹ kó kà fún sọba ńlágbájá tí máa ń lo tẹ̀síbà rẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀fílẹ̀ yìí tẹ̀síbà rẹ̀ nílò kọ́ mọ́ tara pé ah kí a ẹ̀dá àìlọ lè bá sọ̀rọ̀ ìmọ̀ ló tẹ̀síwá àìbà sọ̀rọ̀ ní ọ̀rẹ́ ẹ̀dákùnrin ní ó lẹ́jẹrẹ sọ̀rọ̀ eléyìí ọ̀nà kan nínú àwọn ọ̀nà tẹ́fí mọ́ pínyàn ti yẹ̀gẹ̀ rẹ̀ torí pé kí ni àbí kíyàn owó pé eh, àwọn bídí àmì ìbẹ̀ tó ṣe pé ọ̀dà eh, náà yẹn lè máa ṣe kí ọmọ pẹ̀ á ẹni yìí ó ti yẹ̀gẹ̀ rẹ̀ sọ àbí irú ẹni ànábì sọ̀rọ̀ sálàmù ẹnànà alimami malik rahimahullah tó lẹ́n tí ó bá ń sọ pé bídí àkàndá ọ̀kọ̀dẹ̀ záàmà anna muhammad alukọ́nà risala tẹ́ni yẹn sọ nípa nàbí ò jíṣẹ́ pé níbi kí ọmọ áwò pé à ah, ibi bídí àkékeré náà ni ẹwọ́n lè máa ṣe kò nídìí tòtúrú rẹ̀ ń jẹ́ ọ̀nà nínú àwọn tẹ́lẹ̀ mọ́ pé ẹni yìí ọwọ́ tẹ̀tẹ̀ ló fi mú bídí à alimami barbahari ó ní wáṣẹ́ صغار البدع ó ní ẹ sọ́ra fún àwọn bídà tẹ́yìn ó sọ pé kéékèèké ni ẹni kí bídà àkọsọ̀rọ̀ dé kékeré rí kí wọ́n sọ́ra fún ó ní fa innaha takunu ibaran òun náà ló padà lọ́ọ́ lè di kàbí ọ̀rọ̀ ló padà di bídà aláńlá ẹni pé tẹ́ bá ti ń wo tẹ́ bá ti ń wò látara wíwò kò ní jọ̀rọ̀ lójúmọ́ láti fi débi bídà tí ó di bídà aláńlá so alimami barbari ni pé bídíà kan jáde ní àwùjọ yìí wọn máa ń kharajat bid'atun fi hadhihi al-umma illa wa yakunu fi awwaliha saghira onígbà tó kọ́ bá kọ́kọ́ jáde tí bídíà bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ojú kékeré náà yóò wọ́n fi wò tó bá kàn ya ni yóò parí pa àwọn mí ò tó wá gùn àwọn kan mí ò tó gùn àwọn kan mí ò tó gùn hatta tukhriju sahibaha min tí ó di pé yóò padà wá fọ́ ń tọ̀hún débi pé ẹni tí ń ṣe òun yóò padà wá lídẹ̀ níbi tí ó padà yọkù nínú ẹ̀sìn tòun náà ni pé kò bá mú kí mùsùlùmí ọmọ fojú di àdádálẹ̀ tí ẹ bá ti ń fojú di àdádálẹ̀ ara àwọn ọ̀nà tó fi mọ́ pé èèyàn ti ń yẹ kó nínú ẹ̀sìn ni bóyá àwọn náà ní lánàá ló ń ẹni tó ṣe pé ń ṣe bédé àlára rí ọkọ̀ pé á ah, irú lélẹ́yìí tí wọ́n náà lọ wá ń di lónìí pé ẹnìkan sọ wọn pé ọ̀rọ̀ àwọn ènìyàn wọlé fi wọ́n lẹ̀ dáàbò fi wọ́n lẹ̀ tí èdè pé fi wọ́n lẹ̀ tó ní hikma kan àmọ́ fi fílẹ̀ pé wọ́n kàn wọ́n sọ lẹ́nu wọ́n sọ lẹ́nu bí ká máa bá ti wọ́n lọ so inhiraf fún un so bákan náà ara àwọn madahirul inhiraf òun náà ni su'ul khuluq kí wàá gbọ́n burú wọ́n tó ṣe pé wọ́n náà ni wà rẹ̀ dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwá di pé lágbájá àà rúwà wọn ni wá ń wù yìí lẹ́yìn ìgbà tí mùsùlùmí jẹun tó dáa wọ̀tọ́ yìí bí mọ̀ àmàlà tó fi yóò báyàn ṣe papọ̀ ní ìṣepọ̀ tó dáa yáàrìdò aléyìí rẹ̀ nìṣirọ̀ ìyípadà máa ń ṣẹlẹ̀ síyàn o ìyẹ̀gẹ̀rẹ̀ máa ń ṣẹlẹ̀ síyàn fọ̀yàtà àmàlù mọ́ anáàs bí ṣẹ̀rẹ̀ ìṣà yóò wá bẹ̀rẹ̀ sí ní máa wù tó máa báwọn èèyàn lò níbalú àṣà wà kọ́bọ̀ṣì níbà ló bú wà fúkùṣì ọ̀rọ̀kọ̀rọ̀ wà gbẹnu rẹ̀ tẹ́ntẹ́ pẹ́ ní pé alákọjá ah, ah, mọ̀ ṣàlá ah, ọmọ lójú ti ọmọ lúwà bímọ ni ṣòkòtò sí ní kò lọ́rọ́ níbi tí ṣòkòtò wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà irúgbò sí ní kò lẹ́nu rẹ̀ ẹ̀ sì ni kó sì bẹ̀rẹ̀ wàkíwà lóun náà wá di pé ẹ ẹ kí ni ẹ ń bídíà ní ọ̀nà ń bídíà ní ọ̀nà èmi ẹ kí ni ọ́ à mi ẹ jẹun bídíà lóhun Ah, gbogbo ẹ̀yọ́ bídí ayẹ ẹ̀jọ́ mi lójú bá ní àwọn ah, àgbẹ̀hẹ́ ọmọ tó jẹ́ ń tù ọmọ yìí so ìnìhẹ̀rọ́fù ṣẹlẹ̀ nù ìnìhẹ̀rọ́fù ṣẹlẹ̀ nílùú ẹ̀m̀bẹ̀ láwùjọ dáadáa kẹ́kẹ̀rí ojú wa ṣe kókó pé ah, so sábàbí tó fa ni pé ó ti gbà sọpọlọ pé gbogbo everybody gbogbo èèyàn ni kékeré àfiwọ́ tó bá wà nínú kánkọ́sì àwọn èèyàn nìkan ara àwọn ọ̀nà tẹ́yìn fún ma ní pé á ah, lágbájá ti ń rẹ̀ tí ń yí padà ó lè má yí padà lẹ́sìn àkídà rẹ̀ lè má yí padà àmọ́ ẹ̀kà mọ́ rí pé ìṣesí ìwà ń yí padà sọ̀yàkúnù indahu alkibar ẹlòmí girman kayo wa dé sí wa ihtiqar al-khalq yóò mọ̀ wáyé ẹ̀yà àwọn èèyàn wọn kò ju àwọn èèyàn tẹ́ńbẹ́lú kọ́lẹ̀ ẹlòmí ọmọ rẹ̀ kò ní rójú rẹ̀ máa wàláì mo rẹ́nìkan bẹ́ẹ̀ tó ṣe pé ọmọ rẹ̀ ah, ọmọ òun ṣe súnà o bàbá sì lọ lè kó sínú àkídà burúkú yóò wá máa ranjú mọ́ ọmọ tóun ṣe súnà o yóò máa ranjú mọ́ àwọn tí wàá ṣe nǹkan kan yóò sì mọ tójú ká sí wọn yóò sí wọn so ẹlòmíràn sì ní ẹkàn rí pé ó kàn mọ yípadà àwọn ọmọ oníráyè lọ́dọ̀ rẹ̀ mọ́ ìyàwó onírójú rẹ̀ ńlẹ̀ mọ́ àgbẹ̀ akílódé afáyébá àà ah, pé abẹ́yìn náà ni akíníkan lọ́wọ́ ìrọ̀rọ̀rọ̀ mi ò gba rẹ̀ láyé o so látara pé ẹlòmíì àwọn ìròrí kìròrí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tẹ́lòmíì ń gbà lọ́dọ̀ àwọn èèyàn kódà mo ti lẹ́nìkan rí tó pé ó ní ìyàwó méjì ó ní òun tó òun ọ̀fẹ́ kí àwọn ìyàwó tó wọ́n rẹ́ papọ̀ nítorí bá ti wọlé báyìí wọ́n lè jú ní ní ojú ilẹ̀ òun fi kọ́ńtró lé tóun wàláì lazim oníkílódé àwọn kan náà kọ́ kan ẹ̀dàkùn kó súnà ọmọ náà ń gba ìròrí lọ́dọ̀ ẹni tí ó gbẹ́sìn yìí pé àwọn àwọn ẹmọkàn bá wọn jòkó náà ní àwọn ọkọ̀ àti àyàlẹ́ àti ìyàwó kọ̀wọ́rọ̀ mọ́tò ẹ̀mí rò nígùn ló sì ní ẹ̀ ọ̀dà báwọn ìdàrúnrú ìdàrúnrú so gbúrú eléyìí so n ti ẹ̀nìṣẹ́rọ̀ n ti máa ń dákalẹ̀ nù lẹ́yìn náà àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ yóò máa bá wọn lò níbàlò tí ò da ìwà yẹn yóò wá yí padà ولا ولا شك أن هذا يعني صد عن سبيل الله ولا شك ولا شك أن هذا يكون صد عن سبيل الله لأن الناس إذا رأوا أو لا يقولون هذا هو التدين المطلوب الذي تقول لنا عنه وتأمرنا به irú eléyìí gan irú wa yìí ìwà tí ma ń lé àwọn èèyàn jìnà sẹ́sìn ni torí pàrọ̀ èèyàn ma sọ pé àwọn tí ò ti sẹ̀sìn wọ́n ni ah sẹ́sìn tẹ́lẹ́ ká mọ̀ sí lélẹ́yìí sísúnà tẹ́lẹ́ ká mọ̀ sí lélẹ́yìí àwọn yíwọ̀n wọn á wò pé àwa bẹ́tà gan àwa bẹ́tà tó rẹ́ lómi ìtura kan bá wúrú àwọn fún bóyá ọ̀dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀nà ní ọ̀nà lè sọ fún lóbìnrin pé ẹ̀rí o tọ́kọ kíní kan táfà ń ṣe fún òun kíkẹ́ wà ní ah, ẹ̀yìn sàlámà lẹ́kọ̀ọ́ so yóò ti wá wò pé ẹ̀rí wa ìkọ́dà àwa tá àti sàlámà lẹ́kọ̀ọ́ yìí àjẹsẹ̀ ah, ah, yẹn báyìí ṣe rí pé kíní mu ti jẹ́ ìdí àwọn èèyàn lọ́wọ́ láti ṣẹ̀sìn sẹlòmíì bí ọba sí súnà ọba ṣe tàn kánú mọ̀lẹ́bí rẹ̀ tó àmọ́ látara ìwà ìwà náà ni ó mú àwọn èèyàn jìnnà sí anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́kọ́yé wa ike ń gbà mí innal abda la yanzila manzila sa'imil qa'im bi husni khulqihi anabi ni èyàn ó dé ipò mi níwájú ọlọ́run pé kọ́kàn bára rẹ̀ ń bẹ̀ ipò àwọn tí ń fi ọ̀sán gbàwẹ̀ tí ń fi òru yan náfìlà èyí sì ṣe àmọ́ tí ó jẹ́ orí pòun ni pé bi husni ike ìwà rẹ̀ dáa ìwà dáadáa lè lọ́kàn fi nírú àwọn position lọ́dọ̀ ọlọ́run ọba so ìyẹn ni pé ìwà tí ò da ara àwọn ọ̀nà ẹ̀nà ṣẹ̀rọ́ọ̀fù ni anabi sallallahu alaihi wasallam sọ pé alukuluku sẹ́yìí ú anabi ní sẹ́ rí wa bú yufsidu la amala tí máa ń ba ìbádà jẹmọ́ yẹn lọ́wọ́ kama yufsidu la khallu ala asala gẹ́gẹ́ bí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọtí kí ní ti máa ń hó ọtí hùn kí wọ́n á dà sí oyin ṣẹ̀pọ̀ yìnyẹn ò ní sẹ́ mu mọ́ so anábì omi pé ìwà ń máa ń ba nǹkan jẹ́ mọ́yàn lọ́wọ́ so bákan náà kéèyàn ó ní ìfọwọ́ tẹ́tẹ́rẹ́ mú àwọn súnà pé súnà yìí mustahaba ni pé n ta fẹ́ ni jèrè pé n máa wù ní sí ara wọn lọ́fẹ́ fi máa ń dá pé èèyàn ti ní ilẹ̀ ẹ̀rọ fún mi ṣùgbọ́n alákòjúwe bí irun pákó tó yóò tiẹ̀ ní súnà wájibà tiẹ̀ ni ẹ̀ súnà mọ́ akádà ni kò ní wájibà kí wọ́n bí irun pákó ẹni pé ẹni irun pákó ni wàhálà yín pọ̀ jèrè ẹ̀ sí súnà wọ̀ sí wájibà ni àbí ó yá ẹjí ká tètè gbìyànjú ká dé sáfúwájú sáfúwájú nítòsí aláyé pẹ́ wọn sáfú sáfú sáfúwájú kéré kan o aláyé ṣe pọ̀ báwọn wàrọ́sù sọ́f àbí pé ẹjí ká tó sáfù kó dúró dé dáadáa wàrọ̀ ayẹni ọ̀nà wá filẹ̀ rọ́ọ̀tì bá àti àwọn nọ́fìlà tí wọ́n kí lẹ́yìn irun kí wọ́n fọ́ tẹ́tẹ́rẹ́ mú ó kí wọ́n tán lè ṣe yọ́kàn dìde sẹ̀pẹ́lú mi ó gbádùn súnà débi pé tó bẹ́ kírun tán nínú ló kí jẹmọ́ tán ìwọlé lọ́lẹ̀ kí náfìlà nù àmọ́ pé ó kí jẹmọ́ tán gbúrù ó sì dìde ó ti tẹ mọ́tò lè létí àbọ́kadà rẹ̀ àbí kẹ̀kẹ́ náà fẹ́fù rẹ̀ rúrù ó tó bẹ̀rẹ̀ sẹ́nà nù ah, ah, ẹni náfìlà ni ẹ̀ẹ́sẹ̀ bí náfìlà ni dandan ni so kò ní mọlẹ́rì yìí lásán tó wáyà padà wá mọ tó jẹ dé ibòmíì so bákan náà ara àwọn ọ̀nà tó fi máa ń rí pé ah, ẹni yìí ti ń yẹ kó lè lòdòdò nínú ni kíyàn máa pèpè síbi pé wọ̀rọ̀ dáwà àkídà kọ́ yìí àkídà àkídà àkídà àkídà wàhálà yìí ti pọ̀ jù ìlọ́rọ̀ àkídà yìí so ara àwọn ọ̀nà tó fi máa ń dáyà mọ̀ pé ah, èèyàn ti ní ẹ̀nà ìṣòro fún wa tábà wá yíyẹ kó lérí òdodo wàláyé àwọn ewu wà ń bẹ ní àwọn ewu tó ṣe pé ìmọ̀ ń kó báyàn ìgbà míì al-inhiraf yuaddi al-imana fi wadin sahiqin yàni yóò kẹwò sọ̀híbà òbí ṣíríkì wọ̀kúfù yẹni pé tí wọ́n bá ní ẹ̀nìrọ́ fún gbà míì nìrọ́ fún ilé gbìyànjú débi pé ìyóò sì padà ṣe débi pé yóò padà mọ́ ṣẹbọ yóò padà máa ṣẹbọ sẹ́rìtẹ́ bá rí ẹlòmíì nípa pé bóyá ń wà nǹkan kan pé wà nǹkan kan wàláì mo gbọ́ ọ̀rọ̀ kan tó pé á ọba ìyanu jẹ́ ẹnìkan náà ní ń wá ọmọ ó súnà lẹ́nu ìhun ó sáà torí ọmọ yìí ọjà kó lè ọkọ gbé ọkọ àwọn ọmọ bíi kíní kankan kan ilé kan so ó sáà kó lọ lé bàbá rẹ̀ wàlọ́ ilẹ̀ azim àwọn tó wá jẹ́ ará àdúgbò wọn

bẹ́ẹ̀ sí wà ní ẹni sí mú tàbá sọ fún yẹn kú nígbọ́ lónìí ìgbọ́ ìgbọ́ tọ́ ìdí sí ọ̀yí ayé ní bẹ́ẹ̀ ah, mínà ń wúwo láti yọ iná nígbà ẹ̀hẹ́n kí ló gbá ìnìrọ́ fúdé òyìnbó gbá débi ẹ̀bọ̀nù ọba débi kúfúrù nù subhanahu inhiraf ara ewu ti bẹ́ẹ̀ oní pé yóò ṣẹ́wé ìjàmẹ́lẹ̀ islam ìmọ̀ ń ba ẹwà islam jẹ́ lójú àwọn èèyàn ni ìlà àbáyìdì lẹ́dínà yẹsù òmúnà tẹ̀dẹ̀ yìí àwọn tàbí ẹ̀rọ pàwọn bẹ́ sẹ́sìn àwọn òní àà sí máa sáà sí náà ń bá yàjá tí kì í so wọ́n tó wá rò pé eh, irọ́ náà ń pa ẹ̀rí irọ́ ní ẹ̀rí tó ń segin lánàá òun ní ń pa sókè lónìí ẹ̀tún lónìí òpùrọ́ ni wọ́n ó wà ń bẹ̀ lánàá ìbá ní wọ́n pa sòkòtò kalẹ̀ lónìí náà ni so ìyọ́ máa ba fọ́tò ìsìláàmù jẹ́ lójú àwọn èèyàn tí wọ́n ń wò kódà lómi tó fẹ́ yóò sì mọ̀ rò pé irọ́ ni àwọn èèyàn ń gbé lọ́wọ́ tó bá kan náà ẹni ẹ̀rọ ìyẹ̀kú lérí òdodo ìmọ̀ ń sọ àyàn débi pé wọ́n padà mọ́ sọ jáde lẹ́nu báyìí pé ah, àwọn olè mú ẹ̀sìn débi rú eléyìí ẹ̀sìn wa àlejò kò dé wọ́n sọ jáde gbangba báyìí bàtó obìnrin bá ń sọ pé torí ìjà àbùdá jì tí ń lò yí ó ti tó bẹ́ẹ̀ ó ti tó ọlọ́mọ jẹ́ kóhun lo ìjáàbù lálábìlì tàbí kóhun ó bojú mo ma obìnrin kan náà wallahi ìgbà tí ó fi ní istiqama ṣe kí wallahi ìmọ̀ tó yẹ ìgbà tó fi ní ìtìzáàmù pẹ̀lú ẹ̀sìn isi ń pláàni kóhun ó ma lo nìkọ́ọ̀bù ìgbà tó wáyá tí ìnìhìrọ́fù bẹ̀rẹ̀ sí níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni wọ́n ń sọ fẹ́nìkan pé ń hmm, ti ọ̀dúpẹ́ ó ti padà gbé ìjábò rẹ̀ sí tútù náà o ó wá ní oúnjẹ padà dúpẹ́ tọ́lọ́wọ̀n òjé kóhun tí ehm, ọlọ́wọ̀n òjé kó bá òun débi kóhun lò nìkan bù wàláì àtijọ́ tẹ́lẹ̀ ń sọ mú ní á mú ní òótọ́ ló ti sọ torí ó ti súnmọ́ títí ń pláàni kóhun lò nìkan àmọ́ ìyẹn ló padà ṣẹlẹ̀ sí látara kí ni ìfẹ́ràn ayé àṣìṣe ìjọba àwàṣẹ́ tó náà ló padà kó bá a ṣùgbọ́n kan náà ẹ̀nẹ̀hẹ̀rọ̀f ìmọ̀ ń jẹ́ káwọn èèyàn kan máa ní ìkẹ́fín sẹ́ni tí bá ń ṣe súnà wípé ọ̀ntàn ìntàn èèyàn jẹ ni tùrẹ́lómi tó bá mú ẹ̀sìn lọ́wọ́ tó mú kankankankan tó mú dáadáa bá tó bá sì bẹ̀rẹ̀ sí ní rówó báyìí ẹ̀kan rẹ̀ ni yóò kàn mọ́ jáwálẹ̀ ni yóò mọ́ jáwálẹ̀ yóò mọ́ jáwálẹ̀ déédéé àbúrò iṣẹ́ kan tó yọ̀nù owó ń jáde yóò kàn jáwálẹ̀ déédéé yóò já tẹ́lẹ̀ yẹn àwọn èèyàn mọ̀ wá ní pé ẹ ìsinmi tó bá ti rówó ní ìsin ẹjẹ́ kan rówó ìyà ní jẹ́ ọ́nà mi ṣe súnà sọ irú èyí òun ara ewu tí ń bẹ níbi kí ọmọ ní ẹ̀rẹ̀ṣọ̀rọ̀ yóò jí káwọn èèyàn kí wọ́n máa rí kẹfìn bú tẹ́ni tí bá ń ṣe pé àwọn òsín torí ọlọ́run kọ́dà wà lọ́ọ̀yà sí àyẹ́mọ́ sọ bẹ́ẹ̀ fún yàn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti rówó lè sí owó lẹ́wàá owó lẹ̀ wọ́n aláṣẹ lọ́nà ìṣẹ́ ìjòkó jẹ́ ẹ̀rí lápájá pàtó lówó lè sè ẹ̀rí wọ́n ìjòkó jẹ́ ni ẹ̀rí ti ra mọ́tò kàkàkàkà ni tí gbogbo tí ń sọ lánàá ẹ̀rí kó ṣe kọ́sọ̀kọ́ kó sorú ẹ̀ mọ́ nìsín so n ti máa ń dá tí ìlẹ̀ ẹ̀rọ ìyẹ̀kú lérò lòdò ti máa ń dá lẹ́nu so àwọn ọ̀nà tá a fi wá lè ṣe ìwòsàn àwọn nǹkan wọ̀nyí láwọn nǹkan tí mo ra kà ní ṣókì ẹwúrú kéèyàn ọmọ wò pé mi lè fi ẹ̀mí mi kalẹ̀ kẹrin ọmọ yẹyẹ rẹ̀ so èyí ọmọ wò pé oore ti ń bẹ níbi dáhàwà tánàbí sọ̀rọ̀ sálàm ní pé kọ́lọ̀ ọba kó fi ẹnìkan mọ̀ nàlẹ́ an yahdiyallahu rajulan bika khairu laka min humri ni'am anábì ní orí ńláńlá tó ike gbogbo nǹkan tí àmì lè mọ̀ ní nǹkan kò tó wọ́n jù láyé bí abilákojú ẹni sí kéèyàn ní special private jet ṣe wọn gbówó rẹ̀ ó sì wọ́n tó Ànábì sallallahu alaihi wasallam ní pé ó lórí jù lọ kẹ́nì kan mọ̀nà òdodo látara yẹn sómi pé ẹni tó fẹ́ ṣe dáhùn fún tó fẹ́ kìlọ̀ ti ń ṣe tí ọ̀dá fún tí yẹn bá nírú kẹrin lẹ́mìí èyí ò lè ṣe tẹ́tẹ́ híyà èyí ò lè fi ẹ̀mí yàn kalẹ̀ láti rí gbogbo tó bá lè jẹ́ àbùkù àbí ìnira tó lè wá ń bẹ̀ yìí ò so ògùn àkọ́kọ́ lò kárí mi tó ipa ní pé òun náà ń bẹ lára àwọn mọ́lẹ́hàrùlẹ̀ ẹnìṣẹ́rọ̀ òun náà ni pé kéèyàn ó dá ẹ̀mí yẹn padà nígbà tí ẹ bá ti rí pé kárí fífẹ́ máa wọnú ẹ̀mí yẹn àwọn kan ní kí wọ́n máa ṣe àrùn ìdèlà sílẹ̀ iná kí ọmọ wa rántí àwọn ládá tí ń bẹ fún ẹni tó bá jẹ́ al-mukhlis ẹni bá ń ṣe ìbádà tó tọ́lọ́run ṣùgbọ́n kan náà àwọn ọ̀nà kéèyàn máa lè kápá ẹ̀mí ìfẹ́ ẹnu yẹn kí ọmọ kápá rẹ̀ wípé tẹ́gbẹ̀rẹ̀ bá ti fẹ́ náà lọ́dà ṣe òní kí ọmọ rẹ ọkàn kí ọmọ wòye sí dáadáa tí yẹn fẹ́ ṣe òun pé ládà òun yóò wáyé bẹ́ẹ̀ bóyá lápẹjù rẹ̀ o ti decide pé lágbájá rẹ̀ tó ṣe dáadáa sí ọmọ kí wọ́n pẹ́ ah, àti ṣe dáadáa sí nítorí tọ́lọ́run kọ́lọ̀ bá lè fi san mílẹ̀ sàn kí òun ládà tí yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kan náà kí ọmọ lè dá àwọn ìyẹn ni pé àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ kan kí wọ́n máa fojú di òun ni pé nítorí òun ṣe náà ni pé gbogbo tí bá ń jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ kí mùsùlùmí kó gbìyànjú láti máa jìnnà sí i sòtórí pé kíni kó mọ̀ pé ewu ńláńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kọ́lá ní sọ̀rọ̀ sọ́nà mo sọ débi pé tí ẹ bá ṣe lọ́wọ́ bá ní ẹ̀ṣẹ̀ yọ̀ kan tí ẹ bá túbá ọlọ́run nìkan parẹ́ tí ẹ bá tún wá tún ẹ̀ṣẹ̀ yẹn sẹ̀ yóò mọ̀ wá fẹ̀ nínú ẹ̀mí yàn títí tí ó bá di pé yóò wá dúdú gbogbo ẹ̀mí yàn ewu ń bẹ níbi kí wọ́n fojú di nǹkan tó jẹ́ nǹkan haram bẹ́ẹ̀ náà ni bídà yẹn gbọ́dọ̀ mú ní ọ̀nà àtakò ó tóbi ní ó kéré ní kí wọ́n fi ọwọ́ yẹpẹrẹ mú ṣe wá dáadáa ẹni tó pé yọkẹ́ mọ̀ pé wàyí ti yí padà lóòótọ́ èèyàn ní bùkátà sí kéèyàn súnmọ́ àwọn tó jìyàn dáadáa so bákan náà kéèyàn mọ̀ bí àwọn èèyàn pé kílẹ̀ ń kíyèsí àbí lágbájá òun sọ àwọn nǹkan fún mi nígbà kan kí kí ni tó ṣẹlẹ̀ gangan kí ni mo ṣe fún ọ àṣìwò náà lè ṣe nǹkan báyìí fún ọ so mi pé innal hasanati yudhibna sayyi'at kí wọ́n á wù àrí sáwọn ènìyàn padà sọ Ànábì sallallahu alaihi wasallam pé wa khaliqin nasa bi khuluqin hasanin ó ní fa atbi'i as-sayyi'ata al-hasanata yẹn tamhuha kí wọ́n máa fi dáadáa tẹ̀lé aburú tẹ́ bá ṣe fún yàn tí yóò pa àìdá yẹn rẹ́rẹ́lẹ̀ ní àwọn èèyàn tí bákan náà kí o tún máa bẹ ọlọ́run ọba pé ọlọ́run fún mi ní ìwà ṣe bí kí wà mí kọ́ dáa ẹlòmí ọkàn máa wùwà mí ogun onímọ̀ pé tóun ṣe ọ̀dà ayọ́kàn máa wù pé lápẹ́jà mọ̀ tí wọ́n ń yàtọ̀ pé àà ah, kéde lápẹ́jà náà ló wá rí báyìí níjó la wá di báyìí à ah, so òun gẹ́gẹ́ nídìí kọ́ mọ̀ bẹ ọlọ́run ọba pé ọlọ́run ọba ò fún mi níwà ṣe ahsan khuluqi bó ṣe dá mi dáa jẹ́ kí wà mí náà kọ́ dáa ṣùgbọ́n kan náà ìfọwọ́dẹ̀tẹ̀rẹ̀ mùsùlùmí sallallahu alaihi wasallam òun náà ni kéèyàn ní kàkún nípa rẹ̀ padà ṣùgbọ́n kan náà kí o tó súnmọ́ àwọn sallallahu alaihi wasallam tí o ti pé wáyà wọn tó wọn ní pé kìí ṣe wájibà kìí ṣe dandan kódà lómi tí o jọ lo náà ni pé nìkọ́ọ̀bù ṣe wájib so tí ẹni tó bá jó súnà tí kìí ṣe súnà mustahaba ni ṣé yìí ṣe ni so o ni pé àwọn ọ̀nà yìí náà ni ọ̀nà ìlàjì tí èèyàn ní pé tíyàn lè lò láti fi bọ́ gbogbo àwọn nǹkan tí ń jẹ́ àlùfẹ́lẹ̀ ṣọ̀rọ̀ so abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala ó mọ̀ ṣàfi ẹsẹ̀ wa lé orí òdodo tó bá tó fi lé tán ọlọ́run bá kọ́ máa jẹ́ kí ẹsẹ̀ wa kọ́ yẹ kó ní orí òdodo hàlẹ́ wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallam wa sallam wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu 你知道吗？对。